nìjà. jama àdìyẹ fẹ́ẹ́ni. ètò ọlọ́gbọ́n ètò olóyè onílà káyé o. bàbá wa lọ tẹ́wọ́ bọ̀ kọ́ọ̀dù ìyàǹsà ló bọ̀ bọ́lọ́ tó papọ̀ èyí wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ lẹ́wà ní kò sí nǹkan ṣẹ̀ wá ìrìn nìyó stop ṣe bẹ́ẹ̀ kọ́ọ̀dù ìyàǹsà. akínyìn o pẹ̀kú dédé àsìkò yìí ayé gbẹ̀gbẹ̀. akí wọn. ẹ kí àwọn ará ní dáadáa bẹ́ẹ̀ ọ yẹ kẹ́ ẹ kí wọn dáadáa. ṣe torí ẹgbẹ́ sọ̀rọ̀ kan lórí ètò alákọ̀ọ́kọ́. ok oya nípa ọ̀rọ̀ àáfàá fẹ́ sọ pé nígbà tí ẹnìkan fún olè tó ṣàdúrà. ok ok owó ẹlẹ́kejì àárẹ̀ ẹ̀ tó wá ga jù. bẹ́ẹ̀ni tó bẹ̀rẹ̀ sọ pé kí tí wá káwọn arẹ dáadáa sí ìkí wọn dáadáa lálàkọ̀ọ́kọ́ ni. ẹẹ mo rí pé kí wọn dáadáa tẹ́lẹ̀ ni. ẹ tó wá jẹ́ kí kó tó wá kásìkò sí. kìsìn ẹ kú lè ṣàkóso. Ah, <laughs> bẹ́ẹ̀ ó yẹ kẹ́ ẹ gbóhùn sókè a kí gbogbo ilé pátápátá o. kẹsìkí àtìmọ́dé náà. bẹ́ẹ̀ ah, àwọn náà lọ́jọ́ tó ní. ìyá ọlọ́jọ́ bí. bẹ́ẹ̀ni a kí gbogbo ilé a kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa a kí gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa o gbogbo ibi tí abẹ́mi tó bá ń fẹ́ dà kí n pé a kú ọjọ́ tó nílẹ̀ kẹsì àwa kẹ́yìn bàbá wa ẹ̀yin màmá wa ẹ̀yin grandfather ẹ̀yin grandma ẹ̀yin great grandmother pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ QH radio tẹ́ ń kí n pé ẹ kú àsìkò yìí o a sórí ètò yìí ètò wa ètò current affairs àwa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún orí ọ̀fẹ́ tí gbogbo wa tá a rí gbàtà tó fi ń gbọ́ra kìtìkìtà tí ó mọ ìmọ̀ àti òye tí ó bá òkè tó fi ń jìkì gbogbo àtàfin ọ̀rọ̀ wáyé tí ó jẹ́ kí èdè àìyedè kí ó bẹ́ sílẹ̀ láàrin wa àti nínú ètò yìí. àdúpẹ́ o àkíwálẹ̀ kìí ṣe pé àkàbọ̀ sórí ètò yìí ètò ètò current affairs orúkọ tèmi náà ni Bímbọ́ Ọlágbájú lẹ́ẹ̀kan sí àwa ń kí ọlọ́jọ́ ìbí òní ilé àwọn boys àti rapper <laughs> àti olóyìnbó Mr Seun àwọn ọlọ́dà yẹn sílẹ̀ o. ẹ kú ọjọ́ ìbí o ẹ ní sọjọ́ ìbí lágbára ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ lẹ́sẹ̀ lórílẹ̀ èpè onírọ̀jọ́ ìbí yìí o ẹ àṣeyẹ ẹ̀mí ó ṣọ̀pọ̀ rẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ adúpẹ́ o owó tẹ fi ránṣẹ́ sí wa ẹ ṣọjọ́ ẹ̀tọ́ wa fún wa ní nǹkan ọjọ́ ìbí pé káwọn àfi jẹ nǹkan ọjọ́ ìbí níbi ẹ ṣeun ojú òní tí yín ebi òní pa yín láṣẹ Èdùmàrè àti màmá yín wọn ni mọ̀sáré yín o ẹ̀yin náà ẹ̀ ni mọ̀sáré ọ̀mọ́ ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí. ẹ mọ́ gbàgbé pé taka tó parí ètò ẹ padà sọ fáǹtì mọ́ọ̀dì náà ntẹ́ fowó yẹn jẹ kátó ẹ má ti sọ sí ẹ má ti sọ kátó parí ètò tó ẹ̀yin olólùfẹ́ wa ǹjẹ́ wọ́n ní bí iṣẹ́ ò bá ti pẹ́ ni ẹnìkan ìpẹ́ iṣẹ́ ẹnìkan ìpẹ́ iṣẹ́ ṣe rí gbogbo àwa tí a wà lẹ́nu justice ẹ dákun ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe àìjọ ni ejò ni wọ́n ló jẹ ejò níyà o ṣe mọ̀ pé tí ọkà bá ṣíwájú tí sèbè bá tẹ̀lé táwọn yòókù paramọ́lẹ̀ kankan ọkàn tó fẹ́ kó sí wọn láàrin lásìkò Yorùbá nation lára àwọn factor ọ̀rọ̀ lè lára àwọn factor tó affect Yorùbá nation ọ̀tọ̀ làwọn tó gbé Yorùbá Nation dání pẹ̀lú intention tó dáa bet ọ̀pọ̀lọpọ̀ bíi eighty percent ló jẹ́ pé wọ́n mọ̀ nǹkan kan pa Yorùbá Nation wọ́n kàn distract àwọn tó gbé dání ni wọ́n wá jẹ́ kí iṣẹ́ àwọn tó gbé dání gangan wọ́n jẹ́ kí iṣẹ́ wọn ò yọ hmm, kábíyèsí olóhùn ìdí tí ọkọ̀ yẹn fi mórí nínú igbó nìyẹn ó dàbí ọ̀rọ̀ ẹ̀sà sí lẹ́kìjọ́ nìyẹn ọ̀tọ̀ làwọn tó bẹ̀rẹ̀ protest yẹn pẹ̀lú intention tó dáa kó tó di pé àwọn ọmọ wúbéwúbe àwọn ọmọ olè kan tó àwọn wo so bí. àwọn karamba ní èèyàn <laughs> ibi tí mò ń lọ ni pé tí ẹ bá rí ẹnìkan tó ń béèrè fún justice ọ̀rọ̀ tí onítọ̀hún bá ń sọ ìwọ̀nba ló yẹ ká máa takò mọ́ ntẹ bá dẹ̀ fi lè takò onítọ̀hún kò yẹ kẹ́yìn tún ṣe nǹkan tẹ́ máa tún sọ pé onítọ̀hún ṣe tí ò dá yẹn mọ́ àwọn kankan ni wọ́n forward sí wa ọdún i believe until gbà tá a rí fúnra wa ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ti wọlé ẹ máa bá forúkọ ránṣẹ́ ẹ máa forúkọ yín sórí ìlà ká tó ṣe tán ẹ jáde lè ṣe kíbla time ká sọ nǹkan tán ṣe ń bẹ̀ fún yín níléeṣẹ́ kíbla time gbogbo wa la mọ̀ pé iléeṣẹ́ alálàájì tó máa ń kó àwọn èèyàn rìnrìn àjò lọ sí orílẹ̀-èdè Saudi Arabia ni wọ́n iléeṣẹ́ Kibla Time wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ lọ sí umura December ẹ̀yin tẹ́ fẹ́ lọ sí umura inú àwẹ̀ àtẹ̀yin tẹ́ fẹ́ lọ sí hajj tẹ́ fẹ́ di aláàjì tuntun aláàjà tuntun fún ọdún tó ń bọ̀ yìí wọ́n ní ká ẹ tètè pe àwọn báyìí ẹ̀yin ẹ forúkọ sílẹ̀ pẹ̀lú wọn àbẹ́yìn tó jẹ́ pé bóyá ẹlẹ́yìn tẹ́ fẹ́ rán ó lè má jẹ́ yín kẹfẹ́ rán yàn bóyá láti nàìjíríà àbí láti any country tẹ́ bá ń gbé ẹ pè wọ́n léṣe kíbla táìní báyìí ẹ sọ orúkọ yín fún wọn kẹ́ nígbà bá ń kọ orúkọ yín sílẹ̀ wọn kì í gbowó pé ẹ forúkọ sílẹ̀ tó bá tó bá di àsìkò ìgbà tẹ́ ẹ bá fẹ́ lọ owó tẹ̀yìn máa san ó máa kéré sí ti àwọn èèyàn tó ṣẹ́kù ẹ jágbọ́pọ̀ lówó wọn ká tẹ̀wájú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 plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn tó kó tó di pé a máa lọ kí gbogbo àwọn tó ti wọlé torí mo fẹ́ ká fi ìṣẹ́jú kan sílẹ̀ àwọn nǹkan kan bẹ tí à ń gbọ́ wìrìwìrìn ẹ̀ ẹ jẹ́ ká kọ́kọ́ nà sí etí gbogbo ara lé tába ti nà sí etí wọn tán pé n ta fẹ́ dá sílẹ̀ nínú yẹn o a máa wá lọ kí àwọn èèyàn á wà padà sórí tọ́píìkì yẹn ayé gbẹ̀gbẹ̀ mi mọ̀ bóyá ẹ ti gbọ́ wọ́n láti búkì jèsè wọ́n ní. Ni nǹkan tí wọ́n ní ká má ṣe ń jò ni wọ́n láǹtí búkì mọ̀ ti ń ṣe ah, ah. mo ní ṣó pọ́sibù irú nǹkan wò nìyẹn wọ́n ní ṣe mo rántí pé Kàrímọ́ ó tẹnumọ́ lórí ṣó ẹ̀ tó ń sọ wípé kí bàbá kan allow communication mo ní bẹ́ẹ̀ ni mo láwọn yẹn ti ní ká má wọ́n ti ní ká má follow ọ̀rọ̀ Kàrímọ́ wọ́n ní ṣe mo dẹ̀ pé àǹtí búkì náà wọ́n sọ fún gbogbo èèyàn pé ẹ mọ́ tẹ̀ lọ́rọ̀ Karimo o ẹ mọ́ sùn ya Mohbad o mo ní yes mo ní kódà gan níbí báyìí nǹkan tá a fi ṣe tọ́pìkì ìjẹta nìyẹn a fi ṣe debate ok ká wo èrò ọkàn àwọn èèyàn a dẹ̀ rí pé gbogbo àwọn tó pè wọlé nǹkan tí gbogbo wọn sọ ni pé ká má sùn ya Mohbad a dẹ̀ ráwọn tó jẹ́ pé wọ́n rí fáàsì Bukky Jesse gan pé ah, ah. Bukky Jesse gan ti sọ ipe gbogbo ọ̀rọ̀ Karimo ẹ mọ́ tẹ̀lé o ẹ mọ́ tẹ̀lé ya Mohbad o wọ́n ní àǹtí Bukky ti sọ pé àwọn náà ti ṣe tán láti support ìyá Mohbad mo ní ah èmi ò tiẹ̀ gbàgbọ́ wọ́n ní kódà gan wọ́n rán yẹn lọ sílé ìyá Mohbad tí wọ́n ní kàn gba àkáńtì nọ́mbà rẹ̀ wá fáwọn wọ́n náà sọ pé tí gbogbo yẹn bá kọ̀yìn sí ìyá Mohbad wọ́n láǹtí Bukky ní àwọn máa gbé pọ̀ sẹ́yìn ọ̀rọ̀ náà wá dùn tútù sí mi lọ́kàn mo rò pé ibo làwọn àtúnjá sí i ṣé èṣe pé oògùn ti ń ṣiṣẹ́ káàkiri oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ ìta gbé wa sórí ètò nìyẹn ẹ wá já kí gbogbo ara lé tá bá ti kí gbogbo ara lé tán the next thing kàbọ̀sàgbàmí ọ̀rọ̀ kàbọ̀sàgbàmí ọ̀rọ̀ <laughs> mo láì fẹ́ ṣe pé <laughs> akínmọ́mí wa ah, ẹ̀wà rí great grandma ní UK wọ́n ní sàwọn táwọn jẹ́ eighty years wọ́n ní sàwọn lè apply sọ́dọ̀ renix ah irọ́ o irọ́ o ah irọ́ o ah ah, ah, ah irọ́ o great grandma ah irọ́ o irọ́ o bákan náà kí Princess Simi látàbújá great grandma ẹ̀ káàbọ̀ adeki mrs Ash ashimiu láti houston texas. ẹ káàbọ̀ sórí ẹ káàbọ̀ sí orí ètùmọ̀ mi mr ashimiu láti houston texas àbí mrs ashimiu bákan náà ká wọlé sí apá bí gangan ẹ ta ok àti kí wọn ẹ mr seun ajumobi láti new york city ní amẹ́ríkà ẹ káàbọ̀ sí orí ètò sá mr akínọlá engineer akínọlá olówó bọ́tìnì alógun mọ́fìsíkà ẹ káàbọ̀ sórí ètò. ọkọ kúde owó. Mr Benjamin Gbógunmi akínpẹ káàbọ̀ mọ́mì wa Mrs Ọmọwá láti United Kingdom akínyín káàbọ̀ mà Mrs Ramat Taiwo ẹ káàbọ̀ bí àwọn èèyàn bá tún ṣe ń wọlé á jẹ́ kẹ́ máa gbọ́ ayé gbẹ̀gbẹ̀ ọ̀rọ̀ tí èmi gbọ́ tí mo dẹ̀ rí tí mo ní gbé wá nìyẹn pé àǹtí Bukky Jesse a mọ̀ pé lára àwọn tó jẹ́ strong fighter fún justice for Mohbad yìí òun ni wọ́n Mr Ọlá ẹ káàbọ̀ láti Houston Texas ẹ ṣé gan ni now kí la fẹ́ ṣe sí àǹtí Bukky ti ní pé lásìkò tí Karimo ní káfàyà Mohbad mọ́ra wọ́n against but ó ti ń yà mí lẹ́nu sí pé ṣé kìí ṣe pé wọ́n ṣógun sáà ti Bukky torí wọn náà sọ pé tí gbogbo yẹn bá kọ̀yìn sí ìyá Mohbad àwọn ò gbé pọ̀nsẹ́ ìyìn ọ̀rọ̀ yẹn ó jẹ́ kápá mi ò jábọ̀ lápá ọ̀dọ̀ tí bó lè ṣe rí. ẹ ṣe àlàjì lẹ́ẹ̀kan sí akí gbogbo ilé pátápátá o tí ẹ ti darapọ̀ mọ́ wa tẹ́ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ báyìí lágbára ọlọ́run ọ̀rọ̀ ọlọ́rọ̀ ọba òkè kò ní fi gbá wa lẹ́nu mo dẹ̀ ṣàdúrà kan pé ohun tí ìfimọ̀ jẹ́ baálé ilé àti ìyáálé ilé téèyàn fi lẹ́nu ọ̀rọ̀ ń ta téèyàn fi tójú òṣùwọ̀n ọba òkè kó pèsè rẹ̀ fún wa. ẹni kọ́ ló ń pèsè fún wa àmín olórí àdúrà olórí àdúrà ni olórí àdúrà ni. alájọ ọ̀rọ̀ tí ẹ gbé kalẹ̀ yìí ọ̀rọ̀ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá rí nínú ọ̀rọ̀ mi gan nínú ohun mi ẹ máa rí pé ohun mi wálẹ̀ díẹ̀ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ tẹ́ gbé kalẹ̀ ó jẹ́ kí spirit mi wálẹ̀ díẹ̀ ní ọ̀rọ̀ tí ẹ gbé kalẹ̀ yìí. spirit yín wálẹ̀ díẹ̀. bẹ́ẹ̀ni <laughs> ó dẹ̀ láwọn ọ̀rọ̀ kankan tí màá kọ́kọ́ sọ kó tó di pé màá padà sórí ọ̀rọ̀ tí ẹ gbé wa. ó yá. àwọn ọ̀rọ̀ kan wà tó jẹ́ pé tí iléeṣẹ́ QH radio tí wọ́n bá tí ì gbé jáde hmm. àwọn ò lórí competition pé àwa la gbọ́dọ̀ kọ́kọ́ gbé jáde. n ta ní ìtìjú nìyẹn. nǹkan tá a fi ń jẹ́ rédíò yẹn látàrí pé ẹ fẹ́ rí òótọ́ àtòdodo bẹ̀ kẹ́yìn tó gbé jáde lórí afẹ́fẹ́ kó mọ̀ di pé a ah, àbàdẹ tí ìwádìí ká tó gbé jáde wọ́n fẹ́ mọ̀rọ̀ kan lòun ọ̀rọ̀ tẹ lòun gbà tá a ṣètò níjọ́ Monday tẹ sọ wípé ìrìn àjò tí ẹ rìn lọ sórílẹ̀‐èdè Nàìjíríà tẹ ẹ rí prime boy ẹ lè ṣèpàdé pẹ́ láwọn kan kan tó jẹ́ wípé hmm. wọ́n sọ wípé ẹ má gbé ọ̀rọ̀ ìjáde sórí afẹ́fẹ́ ní ìsìn ṣùgbọ́n tó bá jẹ́ lómìn ni. inú mi dùn pé ìgbàgbé. ó máa tètè release ẹ pé kọ́dẹ̀tì gbọ́ lọ́dọ̀ mi. dísìn mi tí sọ tí wọ́n ní kí n sọ yẹn. bẹ́ẹ̀ni bó tó bá jẹ́ lómìn ni a ní kí wọ́n tètè gbé jáde lọ́dọ̀ òun wọ́n dẹ̀ máa sọ pé tí alágbẹ̀dẹ bá lórí lójú kan ó ní tó fẹ́ mú jáde ń bẹ̀ máa wá padà sórí ọ̀rọ̀ tí ẹ gbé wá sórí ètò lọ́jọ́ tòní inú pa ọkàn pọ̀ sí ojú kan ká má divert ara wa ẹ má jẹ́ ká sọ pé káwọn kan má divert wa àwa ni ká má divert ara torí pé ibi tá a ti ń rìn bọ̀ tẹ́lẹ̀ ó jìnnà ṣùgbọ́n ibi tá a ń lọ nísìn kò jìnnà mọ́ inú mi dẹ́dùn pẹ̀lú Yorùbá Nation tẹ́ fi ṣe àpẹẹrẹ àwa tá à ń jà fún justice for Mohbad ibi tá à ń lọ kò jìnnà mọ́ o mo lérò bóyá ní ọ̀sẹ̀ tó kọjá tí ẹ gbé ọ̀rọ̀ Karimo wá sórí ètò ó tún mọ́ kọ́kọ́ sọ ní pé aláàjì opinion tèmi á yàtọ̀ bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nìyẹn wípé gbogbo tí Karimo ṣe nípa ọ̀rọ̀ Wùmí mo sọ wípé ìwà ẹ̀gbọ́n gidi ló wù ó ó dẹ̀ wùwà abiyamọ ibi tí wọ́n á parí ọ̀rọ̀ mi sí ni pé látọ̀dọ̀ tèmi aláàjì èmi ò bá fẹ́ ká hùwà bíi CID tó lọ mm, ọ̀daràn mm, mm, tó fẹ́ gbọ́ tẹnu ọ̀daràn láti mọ kúlẹ̀kúlẹ̀ ẹjọ́ àti n tó ṣẹlẹ̀ mo ní kò bá wù mí ká fọwọ́ yẹn mú kárí mọ́ bẹ́ẹ̀. ẹ jẹ́ ká kí balógun <laughs> balógun QH radio mr ibrahim alaika. ẹ káàbọ̀ sọ̀rọ̀ wọ́n ní kábọ̀ kí àǹtí mọ́dì náà o ipe <laughs> àwọn èbò tí ẹ máa ń fọ̀ yẹn wọ́n lọ́nà ọmọ fún ọ fọ o. àmì wa <laughs> àmì o. wọ́n ti wọlé wọ́n ti wọlé. wọ́n ti wọlé àmọ́ ta ló ń tọ. mo fẹ́ ṣé wọ́n ṣí kọ́ ti wọlé ni. àwọn wọlé dà rẹ. ṣe rí ibi tí ajíròba ti wọlé báyìí. ibi tí ajíròba gbà wọlé lọ́tẹ̀ ọ̀yà mi lẹ́nu. mọ́sáì tí wọ́n ń láàgùn ajíròba ah, ah. sà ń láàgùn. ebe náà ti ro kóńtà látàárọ̀ ni kí ló wá fún agùn lọ́sàn. wọ́n ń jà mọ̀ lálẹ́ sá. <laughs> àṣàjíròba ń jà mọ̀ láwọn pé wá. irú ọ̀bẹ wo. ìwà mọ̀ torí wọ́n ti jẹ́ tán ah, wọ́n wá láàgùn ọwọ́ síngilẹ́ẹ̀tì wọ́n wá mú tó wẹ̀ wọ́n fi kọ́. ṣé ìsọ̀rọ̀ ẹnu rú. <laughs> akí ajírọ̀bá pé ẹ káàbọ̀ Mr Olúmúyìwá Àfọlágbádé ẹ káàbọ̀ sá. mo ní pé kò bá wù mí ká ṣe bí CID àwọn ọlọ́tẹ̀lẹ̀ mi ọ̀tọ̀ ẹ̀ pé tó bá mú ọ̀daràn wọ́n á bọ̀ dàrán tó bọ̀ látàrí pé wọ́n fẹ́ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ àtòhun tó ṣẹlẹ̀ ìpè ìrọ́bẹ̀rin ò bá wù mí ká fi mú Karimo inú mi dẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ tó pèsè orí ètò àwọn ìyá wa àwọn abá wa ibi tí a fohùn kan sílẹ̀ pé àfẹ́ gbọ́n kankan látẹnu Karimo àfẹ́ Karimo níbí ipò gbogbo tí Karimo bá fa fẹ́ sọ kó lọ bá àwọn lẹ́gà tí ń sọ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ àdèmá rí pé ohun tí Karimo ń sọ jáde lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ti sọ tẹ́lẹ̀ ṣùgbọ́n má ti Karimo sọ ó má ní wéètì jùgbà tí ọ̀pọ̀lọpọ̀ ti sọ tẹ́lẹ̀ lọ torí Karimo ó rí inú ilé ju àwa tá àwa ń ta lọ information táwọn bá ṣe gbọ́ nílé iṣẹ́ wa ń bì alájí tún ṣe máa bẹ̀rẹ̀ ìrìn àjò míì láti lọ wo kúlẹ̀kúlẹ̀ information pé ṣóòótọ́ ni àbírọ̀ ni alájí ṣe bí information lẹ gbọ́ kò yẹ kẹ́ lọ sí nàìjíríà ṣùgbọ́n ẹ travel lọ sí nàìjíríà láti lọ mọ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yẹn láti padà dé látàrí information tẹ gbọ́ so nípa ọ̀rọ̀ tẹ gbọ́ lónìí alájí èmi ò ní parọ́ tẹ̀yìn alájí ó ó jẹ́ kí spirit mi wálẹ̀ Ah! wípé nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn màmá wa bàbá sọ wípé ọ̀rọ̀ Karimo. wọ́n ní ká kọ̀yìn sí in fact níjẹta conclusion. èmi náà wá padà sórí ọ̀rọ̀ sórí program àti wújì sí pé nígbà ah, tí wọ́n ti náà ká kọ̀yìn sí pé kámọ́tẹ̀ lọ́rọ̀ Karimo. wújì sí náà dẹ́ kó sì fẹ́ pé ọ̀rọ̀ Karimo. ìsinúgbò area. èmi náà dẹ̀ ṣe kíni èmi náà dẹ̀ ti mójú kó bẹ̀ ṣùgbọ́n mi ni kó ọ̀rọ̀ mi pé ká tẹ̀lé ọ̀rọ̀ Karimo torí ọ̀rọ̀ ń bọ̀ ní Karimo wí. Mm, àwọn ẹ̀rẹ́ ní kíkà mọ́ tẹ̀lé wọ́n ní ká fi ọ̀rọ̀ ìyá Mohbad wọ́n ní ká jáwọ́. Karimo náà ló mọ̀rọ̀ jáde pé ìyá Mohbad ẹ̀ jẹ́ amúmọ́ra látàrí pé ká gbọ́ tẹnu ẹ̀ náà ànírọ̀ ni ṣùgbọ́n wá ṣe mẹ́kàyè fílò nígbà tí ó jẹ́ wípé àǹtí Bukky Jesse tó yẹ pé àjọ support justice for Mohbad náà ni wọ́n làwọn fẹ́ mú ìyá Mohbad mọ́ra ah. ibẹ̀ ló ti wá ṣe mí bẹ́ẹ̀ pé ẹ̀ẹ́ orin sànárẹ tó sọ pé iwájú kọ́ lọ́lọ́kọ̀ yìí wà mí lọ èyí <laughs> kọ́ lọ́lọ́kọ̀ yìí wà mí lọ so alhaji hmm? ẹ ti máa ní pé mo ní spirit láti sọ̀rọ̀ alhaji mo parọ́ ni ah. spirit mi down lórí pé ó wálẹ̀. ṣé pé bá ti búkì sọ yẹn. bẹ́ẹ̀ni àǹtí búkì ní pé tí gbogbo èèyàn bá kọyà Mohbad àwọn ògbé pọ̀ sẹ́yìn. Ah. ẹ wo a jẹ́ pé. Pe àfi ká tún open ọ̀rọ̀ yìí fún discussion ẹ̀yin èèyàn ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣe ń pé justice for Mohbad à ń sọ pé a lè disagree láàrin ara wa ìyẹn ò mí pé ká máa búra wa o. bẹ́ẹ̀ni. akíyà èkìtì káàbọ̀ mọ́rẹ̀mí ẹ̀ káàbọ̀ sórí ètò adẹ̀kí ambassador láti South Africa akíyà àti mọ́dínà lẹ́ẹ̀kan sí ìyá ọlọ́jọ́ òbí pẹ̀lú sùúrù pẹ̀lú ọgbọ́n àti òye ojú wo lẹ fi wo ìgbésẹ̀ àǹtí Bukky Jesse látàrí pé wọ́n sọ pé bí gbogbo Yorùbá bá ya Mohbad sọ̀rọ̀ àwọn máa gbé pọ̀ sẹ́yìn the same ya Mohbad yẹn lẹ́yìn fámìlì sọ pé ká tiẹ̀ mọ́ gbọ́n kankan látọ̀dọ̀ ẹ̀ adẹ̀mọ̀pá àǹtí Bukky Jesse ara wa ni wọ́n àwọn dẹ̀ láwọn ti fẹ́ gbé pọ̀ sẹ́yìn Karimo ti ní káfá òun mọ́ra tẹ́lẹ̀ ẹ̀yin ìyá wa ẹ̀yin bàbá wa ẹ̀dẹ̀ ti sọ pé no but àǹtí Bukky tí láwọn fẹ́ pọ̀n sẹ́yìn báyìí kódà wọn láwọn máa fún lówó oúnjẹ lóṣù ojú wo lẹ fi rí ibo là ń lọ hmm. ṣáà tó ti padà fa ìyá Mohbad mọ́ra padà ní àbíbáwò ìyẹn ló dàbí nǹkan tí a máa gbé yẹ̀wò lórí ètò ìrọ̀lẹ́. ojúlùmọ̀ tún ti yá o ẹ wá gbẹ́tọ̀ Mr. Yomi Ọláyọríjù láti North Carolina ẹ káàbọ̀ sí orí ètò yìí tó a ti ojú òpó lẹ̀ báyìí látàrí pé tọ́ba wà ní crossroad torí pé látànà láti jẹta èmi gan ti mọ́kàn kú òkè ní táwọn fámìlì wa sọ ni pé kákọ́yìn sí ya Mohbad ni ká má dà sí but ọ̀pọ̀lọpọ̀ yẹn ti wá sọ̀rẹ̀ ń dà àti Bukky náà dẹ̀ tó sọ pé wọ́n tó fẹ́ gbé nǹkan sẹ́yìn báyìí níta afẹ́kẹ̀yìn yẹn jẹ́ kájọ discuss ni pé ibo là ń lọ báyìí ṣáà tó ti ń ṣetán láti tún welcome ya Mohbad ní abáṣìwà lórí ọ̀rọ̀ wa tó bá jẹ́ pé aṣìwà lórí ọ̀rọ̀ wa ni àǹtí Bukky làwọn ti ready láti máa fún lówó every month wọ́n dẹ̀ sọ débi pé àwọn ti ṣetán láti gbé pọ̀ sẹ́yìn báwo lọ̀rọ̀ yìí ò tún ṣe ní fàjà torí pé dandan ni àwọn kan máa against nǹkan tá à ń sọ yìí hello sir ìtẹ̀síwájú alájì. gbógun mi wá gbé ogun mi. nọ́mbà one. ẹ ètò sá. ọ̀rọ̀ yóò jẹ́ alẹ́ jẹun o. ẹ jẹ́ ká jẹun ká mọ̀ mi sí ká fẹ́ yìí. nọ́mbà yìí ṣe mọ̀ pé mo sọ̀rọ̀ kan lánàá mo ní nípa ọgbọ́n àti làákàyè. so làákàyè òun ni òun ni búkì fẹ́ ló ń yẹn sá o. ṣe not, not you you said i'm not talking to you. hello hello alaji. hello sir. okay okay ibi iṣẹ́ ibi iṣẹ́ mo wà so òyìnbó dájọ́ iṣẹ́ ló rò pé mi ò mọ̀ bá sọ̀rọ̀. àbò ọlọ́pàá bò sọ ọlọ́pàá bò bá dì ní. <laughs> bá ṣòro àjọ bá ṣòro kò ní kúrò lẹ́nu iṣẹ́ ẹ̀ bẹ́ẹ̀ ni màá bọ̀ mọ́. <laughs> tí mo sọ̀rọ̀ nípa ọgbọ́n àti làákàyè ṣe rí búkì làákàyè ló lò fún wọn bẹ́ẹ̀ yẹn o tẹ bá nọ́tìsì ibi tó ti sọ̀rọ̀ yẹn kì í ṣe pé kọ̀ṣà sọ àbí kó sọ pé òun fẹ́ ṣàánú ẹ̀ ó rí mọ̀ pé gbogbo àwọn tí ò jẹ́ kí ìyá Mohbad tí ò jẹ́ kó support bàbá Mohbad tẹ́lẹ̀ ó wá rí mọ̀ pé gbogbo wọn ló ti ta kò ó sì tán bàjá tó yín ẹ rí mọ̀ pé ó ń ṣe analysis ìyàkúdí lọ́wọ́ ni òun náà wá sọ pé ó ké pé ṣe wá ti rí sí mọ̀ pé ìyá Mohbad ti gbogbo yín support pẹ́sẹ̀ ti pé kì í ṣe pé ó kàn art ní nǹkan tó wá láti inú ẹ̀ pé ọwọ́ ayé tó wà lára ẹ̀ ni pé náà ó sì ẹ̀yin wá ti lò ó tán ẹ ti mọ̀ pé kò wúlò fún yín mọ́ ẹ wá fẹ́ kó náà wá máa bu pé òun ò ní bu o mọ́ àwa fẹ́ nìkan ń sìn yín pé díẹ̀ pé tó bá fẹ́ nìkan gbogbo òdílé máa fún lówó oúnjẹ làákàyè ló ń gbogbo bẹ̀ yẹn kì í ṣe pé yóò mí nǹkan fẹ́ sọ̀pọ̀tì àbùbákì ló mí nù ó fẹ́ ó fẹ́ ẹni báwo ló ṣe lè sọ nígbà tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ gbé ọ̀rọ̀ lẹ́nu èyí ó fẹ́ wọ́n mọ́ra ni ó sọ̀rọ̀ dé ni búkì ẹgbẹ́ búkì kìí ṣe mọ nǹkan tó ń ṣe ọlọ́gbọ́n ni o ọlọ́gbọ́n ni lédi àtọ́ tó mì ní pé ó wù pé ẹ ti lò ó tán so ẹ ò ní ìdí ẹ̀mẹ́ wọ́n fẹ́ jùlẹ̀ ẹ fẹ́ kó náà máa báàṣì ẹ̀ òun wà ní báàṣì ẹ̀ báyìí bí ìgbà tó fẹ́ fi ọgbọ́n gba ọ̀pọ̀ ọ̀rọ̀ lẹ́nu ìyá Mohbad nǹkan tó mì nìyẹn búkì kìí ṣe ya wèrè kọjá pé kéèyàn kọ̀ọ̀kan ra ọgbọ́n ọmọ kékeré ẹ bẹ́ẹ̀ ni mrs abraham ìlọ. ìlọ ìlọ ni wọ́n lò tọ́ secretary of state abia abia ẹ dàkú kí n túmọ̀ secretary akọ̀wé akọ̀wé kọ̀ yẹn ni ẹ jẹ́ àfọ̀ ní akọ̀wé akọ̀wé kí wọ́n ṣe rédíò. wọ́n gbogbo ní àtàyè kò lè ṣiṣọ́ láéláé wọ́n ṣiṣọ́ sọ́wọ́. gbógun gbógun mi wà. olùmọ̀ ọtún ti yá o ẹ wá gbé tó kan ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ fàkìkì o tẹ̀mí tara tójú olùmọ̀ ọtún ti yá o. ìdí tí a fi máa ń sọ nìyẹn pé tí ọ̀rọ̀ bá ń lọ àfi wá sórí rédíò torí pé nǹkan tẹ́nìkan ò rí ẹnìkan máa rí ni alájí. ṣe máa ń wo àwọn èèyàn tó jẹ́ pé ẹ kúrò ní mà la fi máa ní ká gbé wá sórí rédíò kí gbogbo èèyàn dá sí i. bẹ́ẹ̀ ni sà ẹ ṣe mo dúpẹ́ fẹ́ni tó sọ̀rọ̀ tán gbógun yẹn àbí. bẹ́ẹ̀ ni wọ́n ní ká fún yín ní. akọ̀wé akọ̀wé àgbà akọ̀wé àgbà. <laughs> ṣẹ́rí aláàjì àní ẹ ní ṣètò lágbára ọlọ́run. àmì sà àmì mà. ẹ mọ gbogbo tẹ̀ ṣe tí gbogbo wa dẹ̀ ń ṣe pọ̀ lórí ètò yìí lórí channel yìí bàbá ńlá therapy ni. Hmm. because kẹrí akọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ Mohbad because ọ̀rọ̀ Mohbad ni gbogbo wa ń sọ bọ̀tọ̀ olúkálùkù ló ń jókòó padà ló ń lọ wo ibi ló gbé ibi ló ti ibo ni ọ̀rọ̀ Mohbad ló gbé ti kàn mí in my own life mm. in my personal life mm. kí ni àwọn nǹkan tí ọ̀rọ̀ Mohbad tó bá life mi dọ́gba kí ni àwọn nǹkan tó jẹ́ nínú nǹkan tó ṣẹlẹ̀ nínú fámìlì bàbá Mohbad àbí Wùnmí ibo láti rí tó bá mi dọ́gba àbí tó bẹ́ẹ̀ tí mo mọ̀ dọ́gba. Hmm. so eh, bàbá ńlá therapy ni wípé a ní orí ọ̀fẹ́ láti wá máa pour out mind wa bó ṣe hàn sí olúkálùkù. Hmm. alájì ṣe rí ètò tẹ gbé wá inú mi dùn tí ò ń ṣe wípé ẹ̀yìn lagbe ti ń sọ. àbí. Ah, ṣe mọ̀ pé aṣọ aṣọ fẹ́rẹ́. bẹ́ẹ̀ ni nígbà tí ìyálóde sọ̀rọ̀ ní four segment but inú mi wá dùn pé ẹ wá fún ní orí ọ̀fẹ́ pé òun ni ká gbé wá láti wá response. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ṣe ṣàkíyèsí ní nǹkan tí Bógunmi sọ ni wípé làákàyè ni Bukky ń lò and sọ lóòótọ́ wọ́n sọ̀rọ̀ débẹ̀ ni kì í ṣe pé wọ́n dìídì sọ pé àwọn fẹ́ fẹ̀yìn kan ìyá Mohbad ohun tẹ́mi dẹ̀rí ń bẹ̀ ni wípé aláàjì kì í ṣe pé wọ́n sọ wípé ká má gba ìyá Mohbad onígbà tí Kàrímọ́ sọ pé ká fà wọ́n mọ́ra ohun tóun mú ìkéèsì ni wípé kí ìyá Mohbad kó má kí Kàrímọ́ má lórí ọ̀fẹ́ láti sọ pé kí ìyá Mohbad kó tún padà sọ́dọ̀ bàbá Mohbad hmm. kì í ṣe pé ní tọkọtaya o hmm. pé bọ̀dọ̀ kọ́ wá lọ ní freelance kọ́ lọ ní free láti máa sọ pé àwọn ń bá bàbá Mohbad sọ̀rọ̀ at will bó ṣe wù wọ́n ṣe understand àwa kọ́ la máa define dàárín yẹn but nǹkan tóun ń sọ ó yé in the sense that pé bàbá ìyá Mohbad yìí náà ni wọ́n lò láti fi mú bàbá Mohbad mọ́lẹ̀ ṣé àpapọ̀ inú first segment à ń sọ wípé bàbá Mohbad wọ́n ṣe ṣe wọ́n ṣe lọ síbi ìkómọ and all that ní pé kínní bíyà Mohbad bó ṣe ẹ̀wọ̀n ìgbà tí bàbá Mohbad sọ pé wọ́n ríran sí ọmọ kọ́ sọ pé kọ́ lọ mú aṣọ wá tí ìyá Mohbad sọ pé fake aṣọ lòún mú lọ ẹ wò gbà tí ìyá Mohbad sọ wípé bàbá Mohbad ló ní kọ́ lọ gún Mohbad pa series of example but ohun tí Bukky ibi tí ìyẹn wá dúró sí ni wípé ó ti rí ẹ̀yin pípù yìí wípé bí gbógun mi ṣe sọ ẹ ti lò ó tán ẹ ti achieve hèmù yín ẹ̀yin lè bà ọ̀rọ̀ jẹ́ débi tẹ́ ẹ dé yìí ẹ̀yin lè manipulate obìnrin even though tìyá Mohbad náà wà lára wọn níbi wípé ká nípa èèyàn bá ní àmójúkúrò pé tí wọn fi owó tán fi advise wọn because ìgbà tọ́mọ kú tẹ jáde tẹ ní kí gbogbo abiyamọ gbà yín tẹ wá ń sọ wípé ẹ ó gba ṣọ́ọ̀bù mẹ́ta fún yín ó ní wọn máa fún yín five million ṣé yẹn ló kàn Bukky Jesse gan sọ wípé ojú kòkòrò ló Mohbad débi tó dé ó wá ní òkè tẹ̀yìn bá wọn kọ̀ at this point thirty lo thirty achieve objective yín òun á fẹ̀yìn pọ́n ṣé wá rí ẹ̀yìn tó pọ̀ yẹn ó tún wá go further ó ní mi ò sọ pé nítorí nǹkan tí mo fẹ́ ṣe pé kí n fi lo ọ̀rùn gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ ó mọ̀ wípé ọlọ́run ẹ̀dẹ̀ là ń sìn ó dẹ̀ mọ̀ wípé tí n tó fẹ́ ṣẹlẹ̀ kò ní fi kan ẹnì kankan ó ní òun ò ní tìtorí ẹ̀ pé ya Mohbad òun ò dẹ̀ sọ pé kàn pé òun tí ya Mohbad bá ní anything ó ní wọ́n lè lọ dá platform tiwọn sílẹ̀ àbí kàn lọ sọ́dọ̀ legal team sọ̀rọ̀ tí mo sọ yẹ yín ṣẹ́rí ọgbọ́n ni Bukky Jesse ń lò tí ẹ̀ dẹ̀ yé nǹkan tẹ́mi kàn máa sọ gẹ́gẹ́ bí ẹ ṣe gbé wá tínú mi dẹ̀ dùn sí ni pé aláàjì èmi ò bá rò yín tẹ́ bá ní orí ọ̀fẹ́ pé kẹ́ pé Bukky Jesse pé Bukky Jesse ọ̀rọ̀ yìí ó dàbí pé ó fẹ́ mú controversy dání ṣe understand. bẹ́ẹ̀ni because ṣe mọ̀ pé tí individual wa tàbá kan sọ pé à Bukky Jesse ó ṣe máa ṣe báyìí ó ṣe máa ṣe báyìí èèyàn lè gbé ní oníkàmọ̀ká bẹ́ẹ̀ni ma sọ̀rọ̀ tí mo sọ yẹn nǹkan tó wá kọ wájú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì kò sẹ́ni tí ò ní ṣe ní kàyéfì but ṣẹ́ni tá a bá ní àròjinlẹ̀ àmọ́ wípé kí ó tó sọ ọ̀rọ̀ tó sọ jáde ó ti rí fídíò àwọn anti justice ó ti rí gbogbo bó ṣe ń ṣe ó ti rí nǹkan tí ok ẹ wo gbogbo nǹkan tí Kàrímọ́ sọ alhaji tẹ bá fọkàn tẹ̀lé Karimo ẹ ẹ mọ̀ wípé is looking for ovation ni àwọn nǹkan tó sọ ó ń contradict ara ẹ̀ ìwọ tó sọ pé kí àwọn Lagos state kọgbẹ kọgbẹ wọn ti fún àbúrò ẹ̀ pa gọvnọ Sanwó-Olú ìwọ ló tún wá padà wá ló tún wá ń sọ pé ẹ pé báyìí ok at that at that point àwọn èèyàn dà tún sọ pé ok wọn ti dáríjì because Ọlọ́run ló ní ìdáríjì lọ́dọ̀ but we have to be careful because as at àná àbíjẹta àwọn ọ̀rọ̀ kan tí àwọn èèyàn bí léèrè kò lè kò lè go straight to the point wọ́n try láti máa pẹ́ kọ́nà and that's not what, what we are looking for we are not looking for pé gym shoe tí Mohbad wọ̀ ẹ̀kíní kan tó ìyá ìyá ìyá wọn wọ̀ sí America that's not the bone of contention and she even said pé tó bá mọ anything tó lè help justice àní kó wá sọ fún wa lọ sọ́dọ̀ àwọn tó lè sọ fún ṣe understand so èmi rò wípé ọgbọ́n àti ìmọ̀ tá a fi ń lò lórí platform yìí òun náà ni tá a bá jókòó ṣé mo ìgbà míì tí nǹkan bá ṣẹlẹ̀ a máa react sí impulse impulse yẹn ni wípé béèyàn ṣe sọ̀rọ̀ yẹn bó ṣe rí lára wa àti ti sáré fẹ́ respond but ní communication wọ́n máa ń sọ nǹkan kan pé for communication to be effective You don't listen to respond or to reply. You listen to understand where the other person is coming from. So, a ti gbọ́n tí Bukiji ṣe sọ, but a bá padà lọ sínú closet wa ká digest ẹ̀ pé kí ni ìdí kí ni nǹkan tó rí ẹni tó sọ báyìí tẹ́lẹ̀ tó wá sọ báyìí. Ohun tó ń sọ, even at one point, ó ní àwọn ah, òṣàpọ̀ ká má lọ listen sí Kàrímọ́ o òun ò dẹ̀ sọ pé ká má gbọ́ nǹkan tí ìyá Mohbad fẹ́ sọ but nǹkan tí issue tóun ní ni wípé for Karimo to pé yẹn kí ìyá Mohbad kó máa ní free interaction pẹ̀lú bàbá Mohbad based on gbogbo nǹkan tó ti ṣe kó má lọ compromise case kó má dẹ̀ ti lọ di wípé ó sọ dé wípé ìfàlẹ̀ àlọ àyà bàbá àti ìyá Mohbad sometimes ègbòǹgbà tó kọ́kọ́ ní clash òun ló fà á tó fi dàbí pé bàbá Mohbad falls into their hands so ìyẹn lòun fi ń wò ó from my own point of view so but ìgbà tóun sọ pé òun máa fún wọn ní consent account number òun fẹ́ máa help wọn ó tún wá sọ fọ́dà ó ní ìfẹ́ tí àwọn náwó sí bàbá Mohbad gẹ́gẹ́ bí abiamọ ipa tí wọ́n kó nínú ọ̀rọ̀ justice òun náà lòun fẹ́ náwó sí ìyá Mohbad but ẹni tó sàn yẹn ṣe mọ̀ tí ó bá dá wà tí ò sí lórí platform tẹ́ bá ba sọ̀rọ̀ one on one she will be able to sọ pé okay nǹkan báyìí reason báyìí ni she understand but nígbà tó ń ṣe program yẹn tá à ń wò ó bí ó ṣe hàn sí wa bó ṣe sọ̀rọ̀ yẹn ara tó máa ta wá pé àgbọ̀ ah, tó ti sọ pé kárí kárí mọ́ kó má gbé yẹn wá ni làwa fẹ́ respond sí instantly but tá a bá padà ẹ wọ́n gbogbo wọn tó ṣe fún prime boy tí a bá ní ìfaradà tá a ní pé ká ní sùúrù ẹ gbà tó sọ pé prime boy ló pa Mohbad táwọn àti justice gbọ́ ẹ wọ́n gbà ẹ wọ́n ti spending náà so ṣeré justice yìí ẹni tó bá lọ́gbọ́n tá a bá lóye a máa wò ó pé kì í ṣe gbogbo bí nǹkan bá ṣe ṣẹlẹ̀ ni ká ṣe máa react sí ẹlẹ́ran ara ni wá is possible but tá a bá padà dé closet wa àá wo one and two together pé ṣé one and two ṣan jọra wọn ṣé one plus one ṣan jọra wọn ẹni tó sọ̀rọ̀ kí ni ìdí tó fi sọ̀rọ̀ ẹ rí ìgbà táyì náà sọ pé à Kàrímọ́ ṣá Kàrímọ́ wọn ní ká fa bàbá bọ̀ wá ẹ rí i pé àwọn èèyàn sọ pé a ti dáríjì ìgbà tán ní ká dáríjì at one point ní last week ẹ sọ pé ẹ tiẹ̀ sọ pé kó wá sórí platform wa bọ̀ tí pé àwọn èèyàn dẹ̀ sọ pé tó bá tiẹ̀ fẹ́ wá kó wá even èmi sọ pé tó bá fẹ́ wá ó lè wá bọ̀ kì í ṣe pé àwa la máa pè pé kó wá so n tèmi máa fi ṣe àkójọpọ̀ nǹkan tí fẹ́ sọ aláàjì ni pé tá a bá ní orí ọ̀fẹ́ gbogbo wa lè má lè pè wá a lè bí léèrè pé Bukky Jesse in order for us to be in one kaliwa on the same page àwọn nǹkan tó sọ yìí ó dàbí pé ó controversy wá can you shed more light on it and i'm sure she will do that so ohun tẹ́mi máa sọ nìyẹn alhaji ẹ máa bẹ́ẹ̀ tó lọ sà. ẹ ṣe mú ẹ ṣeun wa akọ̀wé akọ̀wé radio. ẹ wá gbẹ́dọ̀ fún ọ̀rọ̀ tó tó ṣe rí àǹfààní máa ń wà nínú pé tí ọ̀rọ̀ bá ṣẹlẹ̀ níbì kan. bẹ́ẹ̀ni alájí. ẹ bi ara yín léèrè hmm. ẹ má fi ara yín sínú ẹ pera yín kẹ́ béèrè ṣe rí tọ̀pọ̀lọpọ̀ yẹn fi máa ń da information. aki mrs evelyn kí wọ́n káàbọ̀. ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀ sáré wa. mrs evelyn láti united kingdom. ẹ káàbọ̀ ètò bákan náà kí sharp sharp láti. ẹ sí àárín wa o ẹ káàbọ̀ sórí ní London àǹtí Fadékẹ́mi láti London akínpé ẹ káàbọ̀ sórí ètò. ẹ ètò. ẹ ta ló tutù wa hmm, gba àǹfààní tó wà nù pé ká máa sọ̀rọ̀ jáde hmm. tẹ́ ẹ̀lú ẹ̀ka àbùsùn ètò balógun. alájì mo kí ìtẹ̀síwájú alájì. balógun ẹ máa máa lọ ayé gbẹngbẹ bàbá nìyẹn bàbá bàbá wa nìyẹn. Um, mo kí àǹtí mọ̀dínà tù ìgbà ọdún ọdún kan ni o. àmì o àmì àmì. ìbánikí ń dárin fún wọn bọ ìyá iṣẹ́ ò ní gbà àpótá ni mò ń dání fún lórí rédíò ìgbà ọdún ọdún kan ni o àṣẹ ń ṣàmọ̀dún o. àmín àmín. mo kí wọn ẹ bá mi kí wọn dáadáa. yes ma. mo tẹ kí mrs um, abraham ìlọ. Hmm. last caller. akọ akọ akọwé akọwé àgbà qh radio. akọwé àgbà tí yeye táyé ṣe wọ́n tún nǹkan ṣe ni àti níyè táyé àti níyè táyé ṣe àwọn akọwé ẹ pé mr gbógunmi àwọn náà fi wọ́n wé sẹ́kítírì àgbà. sẹ́kítírì bẹ́ẹ̀ ni iṣẹ́ <laughs> tó ṣe um, ẹ tí intelligent ọpọlọ ò ní weight tí ò bá wọn tí ò bá wọn scale kò já scale gan kò lè wọ́n ṣe dáadáa wọ́n ṣe dáadáa gbogbo wọn náà nílò gbogbo àwọn ìyá yẹn ni o gbogbo àwọn ìyá yẹn lórí platform wọn yìí um, ẹ jẹ́ kí n dá sí ọ̀rọ̀ lóní ẹ bá a dá sí. ṣé rí um, ṣé oh, sista Bukky Jesse kí wọ́n kí wọ́n tó tẹ̀kì decision yẹn pé àwọn fẹ́ gbé Mohbad mọ́ra mo kàn máa sọ pé everything happens for a reason there must be a reason behind it i understand. àgbọ̀yé. jerry sista Bukky Jesse consistency wọn lórí impact wọn lórí justice for Mohbad yìí ah, tá a bá ń bọ̀ láti ilẹ̀ tá mú kí rédíò àmúṣe sista Bukky Jesse consistency wọn lórí kìíní kò fail ó stand firm ó stand fit ó ti yín sista Bukky Jesse wà intelligent ó wà very very intelligent but reason yẹn gangan tó gloss sí àwa táwọn tó gloss àwa gbẹ́ni tó bá understand á mọ̀ pé iṣẹ́ tí wọ́n ti ń ṣe bọ̀ láti láti September last year kò ní fẹ́ di táàmì kí wọ́n fẹ́ dànù and then and again sister Bukky Jesse tó bá mú ìyá Mohbad mọ́ra kò ṣe pé kó connect ìyá Mohbad àti bàbá Mohbad pọ̀ mo ìyá ọkọ dá mi lójú ná torí àwọn gan mọ wọn mọ ewu tó wà ń bẹ̀. ẹ bá mi lọ sà. à ń gbọ́ yín sà à ń gbọ́ yín dáadáa. àwọn gangan wọn mọ ewu tó wà ń bẹ̀ wọn kò n tó fẹ́ fa ìyá Mohbad mọ́ra sí ó yé wọn ó dẹ̀ yé Ọlọ́run bọ̀ èmi believe nínú nǹkan tí Bukky Jesse ń ṣe o torí ó ti ṣiṣẹ́ gan-an bí QH radio ní bí platform wa ẹni wọ́n ti ṣe iṣẹ́ gan wọ́n ti ṣe iṣẹ́ gan ó ti ní ẹ ṣáà jẹ́ kí àwa access sí àwọn ní impact wọn ní àwa tá à ń ṣe wà lọ́ndà platform yìí àwọn òní ó ti ní bọ̀ ẹ ṣáà jẹ́ ká máa fàdúrà ràn lọ́wọ́ kó má ṣiṣẹ́ gbogbo ibi tó bá rò ó máa ṣẹlẹ̀ tó fún máa favour justice for Mohbad ní ká máa fàdúrà ràn án ẹ̀ ó ti yẹ ó wà intelligent o. Atiku Jesse he is very very intelligent ẹ mo tún kí Mrs Abraham Abraham lọ́lẹ̀ kan sí ọpọlọ òun níjọba ẹ ẹ jẹ́ kí ẹlòmíì náà I sí ní ọ̀rọ̀. ẹ ṣeun balógun kí wo fredo Mr Ibrahim Malaika láti Dubai ṣe é ṣe. ẹbí tààrà tòjú ló mọ̀ ọ́ tún sí ya o. ẹ wá gbé tọ̀gbọ́n ọ̀rọ̀ tó tó fa kíkì o. ẹbí tààrà tòjú ló mọ̀ ẹ ló great great grandma. ah alhaji. yes ma àpò alhaji bẹ́ẹ̀ ni o. àdúgbò máa o àmì o gbogbo lè kí yín o. bàbá mi gbogbo tó ti sọ̀rọ̀ ọpọlọ wa ò ní dọ́bà o. àmì ọlọ́run. gbọ́dọ̀ ṣe ń kó wa jẹ ẹ àní jábọ́ lọ́wọ́ yín o. àmì àmì ọlọ́run. olúwa wà pẹ̀lú wa o. àmì ọlọ́run. ṣe rí búkì jèsì èmi máa ń tẹ̀lé kínní ẹ̀ gan-an ṣe rí nǹkan tí Bukky Jesse ṣe ó yé gẹ́ẹ̀ yẹn mo dẹ̀ ní ọpọlọ ọpọlọ tó ní ọpọlọ bíi àwa tá a ṣe ṣe ọlọ́pàá lónìí o nítorí nǹkan tí fẹ́ sọ fún yín nǹkan tí Bukky Jesse ṣe nínú iṣẹ́ àwọn ọlọ́pàá ní training school wọ́n máa ń sọ fún wa pé use your discretion use your discretion Bukky Jesse dẹ̀ lo discretion náà to perfection ó kọ́kọ́ dààmú kàrímọ́ nígbà tó wá òun àti yeye kúdí ti ẹ̀jà lórí ọ̀rọ̀ kàrímọ́ ó mọ nǹkan tó ń ṣe ó lọ yẹ̀ ẹ́ wò pé bóyá ó sòótọ́ àbò ń purọ́ ṣẹ́ríjọ́ tó lò máa ma fún ìyá Mohbad lówó tó ń sọ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ mo dẹ̀ ń sunkún nínú yàrá mi yìí ní níwájú Ọlọ́run àtẹ̀yàn mo kàn ń ṣàdúrà fún ni mo dẹ̀ ń sunkún mo ní Bukky òdì gbọ́mọ sí òdì ẹni bó ń bójú àwọn ọmọ ẹ̀ lágbára ọlọ́run ayé ò ní mú ẹ nítorí ẹ̀mí mọ̀ pé wọ́n ti mú ìyá Mohbad tán kì í dẹ̀ ṣe pọ́ ṣẹ̀ṣẹ̀ mú ìyá Mohbad ẹjọ́ sọ̀gbà tó mú ìyá Mohbad fún yín ńgbà tí ó di pé wọ́n náwọn fẹ́ ṣe mọ̀ mímọ̀ ẹ lọ́ ti kó sí ìyá yẹn lára wọ́n wá ń wá ìní ẹ̀ lọ bíi kínní ábíàmọ́ wo ló máa gbọ́pọ̀ ọmọ òǹkú tí ò ní jà wíríwírí ẹ rò pójú lásán ni kì í ṣojú lásán ẹ̀gbọ́n ìyá Mohbad àbúrò ìyá Mohbad sọ̀rọ̀ kan ó ní àṣẹ bí bàbá Mohbad bọ́ lọ́wọ́ wọn ó lẹ́gbọ́n òun ọlọ́run máa jẹ́ kó bọ́ lọ́wọ́ wọn ó sọ̀rọ̀ yẹn ṣe rí ibi tí ọ̀rọ̀ yìí lọ àwọn tó máa kó ipò kì í ṣe àwọn tó wà nílé yẹn nìkan nítorí premedicated ní kéèsì it's a premedicated case nítorí báwa ṣe ń wò ó a rò pé ìgbà tó máa pa premedicated wọ́n dẹ̀ ti mú ìyá ẹ̀ mọ́ abẹ́ láti ṣe iṣẹ́ tó fẹ́ ṣe yẹn ìyẹn ìyá Wùnmí iṣẹ́ tó rò ó mú ìyá Mohbad ó mú pátápátá ni ọlọ́run dẹ̀ máa jẹ gbogbo wọn níyà. àmín àmín. lágbára ọlọ́run gbogbo abiyamọ tó dìde tó ń wá ìlọsíwájú tó ń wá pé kí bàbá Mohbad kó borí wọn ó dẹ̀ máa borí wọn a máa rí justice lórí Mohbad lágbára ọlọ́run olúwa máa fi agbára ó máa jẹ́wọ́ agbára ẹ̀ olúwa máa jẹ́wọ́ agbára ẹ̀. àmín àmín. nítorí pé àwa kọ́ là ń ṣiṣẹ́ yìí ọlọ́run lọ́ba ló ṣiṣẹ́ yìí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká fìrètí sí pé nǹkan tí Buzky ṣe ń ṣe she is like an officer tó bá sọ fún yín pé kẹ́ lọ sí investigation kan ní police wọ́n sọ pé use your discretion nígbà táwa lọ sí police college ní the sixties custom ló rán wa lọ kì í ṣe kì í ṣe police ni mo join custom I'm the first female officer of Nigeria customs àwọn ló rán wa You ikọ̀ training tá a ṣe tán máa ń sọ fún wa nìyẹn use your discretion don't let other people use your sense you use your own discretion to get the uh, uh, the information and uh, to catch the criminal officer uh, the criminal people so discretion ni Bukky Jesse use akatunjupẹ lọ́wọ́ Yèyé Kudi náà Yèyé Kudi o o o try ibi tó ń gbé bá gàrí mọ́ lọ ó wàdé góńgó mú torí bí ọ̀gbà jẹ́yà ní rí ìlọsíwájú tá a rí lọ́jọ́ tèmi ọlọ́run á dẹ̀ ṣe gbogbo wọn mọ́ṣẹ́ èèyàn kì í mẹ́jẹ̀dá ní kó wá sọ pé òun fẹ́ wá jayé irọ́ òun hmm. jayé lórí ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ hmm. ẹ̀jẹ̀ á bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹni ẹ̀jẹ̀ á bí ẹ́ torí ẹ̀jẹ̀ aláìsí àbí ẹ fún yín ló ń jẹjẹ ó gbé ó gbé yín sílé ẹgbẹ́ ọmọ ọlọ́mọ wa ó tán ẹ ìyá ẹ sọ́ọ́ di ràdàràdà ẹ bàbá ẹ gbomi jó lójú ẹ̀ lágbára ọlọ́run ẹ kúṣẹ́ èmi náà ní kí í dá sí i. ẹ ṣe máa wá pẹ̀lú wa great grandma a ní weekend ayọ̀. àmì mà ẹ ṣe mú mi. tẹ̀bí tara tójú lù mọ́ ó tún síyá o. ẹ wá gbé tó kan tó tó fàjídì o. ètò alálùbáríkà àti oníkejì. ẹ mọ̀ kúrò lẹ́ka lẹ́sà.

akíwá àdúgbò agéwì. gbogbo ilé ń kí ẹkọ abẹrẹ o ọkọ náà jímọ ẹni aṣọ fún ẹ. àmì àmì ọlọgbọ ilé ń kí. nínú gbogbo sílẹ̀ tó bẹ. ẹsà àdẹ̀kú ìtẹ́lẹ̀ kejì. ẹsà. òbí títí sákọ̀kọ̀ yẹn náà òbí tèmi. ìyá wa ìyá wa bọ́ọ̀lì ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún yín o. àmì o. happy birthday to you ìgbà ọdún ọdún kan ni fún yín o. àmì ọlọ́run àmì. mo yí fún ọkọ tẹ́ẹ̀fẹ́ fún àwọn ọmọ bí fún àwọn girama wà táwọn girama wà o. àmì. ẹ rọra mo kí yọ ẹ ọkọ lórí ilé àlàyé o. àmì àmì àmì. aláàjì ètò àkọ́kọ́ mo kí yín kú iṣẹ́. yes sir ẹ kó àfọmọ ènìyàn ṣe fún justice for Mohbad. ètò ẹlẹ́ẹ̀kejì lóòótọ́ ni a ti treat ètò yẹn ní ọ̀dọ̀ wa ní kí n ṣe dípò wípé ọ̀rọ̀ yẹn fẹ́ di nǹkan míì wa lọ́wọ́ ṣùgbọ́n ní ọjọ́ tí aláàjì wa kó wa wọrí pápá inú mi wá dùn ìpè ọlọ́run ṣògbọ́n ọgbọ́n ìmọ̀ àti òye fún yín kẹ́ ẹ bá wa fi tún kọ ètò yẹn fún girama wa grandpa wa lọ́nkù wa lọ́kùnrin lóbìnrin wa táàgẹ̀ fi olùtò tó débi tó dé yìí. ṣùgbọ́n nígbà tí ìsàbùkì gẹ̀gẹ̀ ti wá ní pẹ̀tọ̀ báwọn ṣe fẹ́ nìyẹn. ẹ nǹkan kan ṣo tẹ́mi fẹ́ kẹ́ kí gbogbo akámọ̀dé pé kí ẹ ní ìsàbùkì gẹ̀gẹ̀ ògbóṣùbà fún sísà yẹn sátẹláìtì sísà yẹn ó ti láǹdì sí nàìjíríà ó ti lé lóṣù kan sí gàtà wáyé sátẹláìtì sísà yẹn bá ṣiṣẹ́ wọ́n ti fẹ́ ìjẹ́ padà sí nàìjíríà bí mo ṣe bá sọ̀rọ̀ yìí sátẹláìtì sísà búkì wà ní nàìjíríà bí mo ṣe bá sọ̀rọ̀ yìí wọ́n dẹ̀ fi ṣiṣẹ́ lé lórí ni wọ́n wá jẹ́ pé wọ́n ṣe fẹ́ nìyẹn tó mi máa ní pé ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ ni rọṣọ mọ́dì lọ́dì má ṣọ kíkì má ti gbóko ni o ọkùnrin ló ní ìdílé obìnrin ló ní ìdílé kíkì wà kó má ti gbóko ni jọ́sí for Mohbad lóníkálukú wa ṣì ní hmm. retí tá a dẹ̀ ń wá ó jẹ́ pé wọ́n ṣe fẹ́ ṣe é nìyẹn ọlọ́run túbọ̀ fún ọ ní okun àti agbára ọgbọ́n ìmọ̀ àti òye tó ti fi ń ṣe láti ilẹ̀ bọ̀ ọ̀rọ̀ àfi fún wọn. a jẹ́ kí fún àwa náà tá a wà ní QH radio ní àpapọ̀. bá a ṣe ń gbé sọ́tún tá a ń gbé sósì ọpọlọ wa kò ní dọ́bà. látòrí ẹ̀yìn ọ̀gá wa tẹ̀ ń ní studio bẹ̀ gbogbo ìdílé ẹ̀. ẹbí aláyọ̀ ọ̀pọ̀ ìmọ̀ ọgbọ́n ìmọ̀ àti òye fún yẹ kálífù wa. àmì àmì àmì. ọ̀rọ̀ tèmi lórí ìyẹn lálẹ́ yìí bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ọ̀nà ọ̀bọ̀n tì ní ẹ ṣe o. tẹ̀bí tààrà tójú ló mọ̀ ó tún sí ya o. ẹ wá ẹ ló mọ̀. alájì. grandma wa lamẹ́ríkà mọ́jì ò bàjẹ́ àtàgbọ̀rọ̀dún wa ṣe àwa nìyẹn àwa nìyẹn pẹ̀lú news ẹ̀gbẹ́dẹ́ àwa nìyẹn o. yes ma. mo kí everybody tó wà lórí ètò àtẹnitọ́ ti bá wa fún lóyè akọ̀wé tẹ́kítì ó ti di ó ti di Hillary Clinton. akọ̀wé àgbà Hillary Clinton torí Hillary Clinton náà sẹ́kẹ́tìrì tó ṣe nìyẹn tó fi dípò sọ fún un máa so kí ni mo fẹ́ sọ lórí mo ti kí everybody mo ti kí everybody àtàwọn tó kù tọ́ máa dáṣà àtàwọn tó ń ti jà dá sí mo ti kí everybody tó mí máìtì bọ̀bọ̀ ó sọ pé òun mọ nǹkan tóun máa sọ sórí ọ̀rọ̀ yẹn ó bu ìsọ́sìn lẹ́nu ó dẹ̀ tó fi yọ̀ sí i mm, mm. pé òun ó kà wọ́n láyà to me kò kà mí láyà oh. because èmi máa ń ní kí ìdí fún àwọn nǹkan ẹ bá mi lọ bèrè lọ́wọ́ àwọn tó ṣe mathematics wọ́n sọ mí ní kéwì e. bóyá ẹ̀yin náà dẹ̀ mọ̀ torí àtìsẹ lọ secondary school gbogbo aláṣẹ eh, algebra àti geometry ok máa lísìn sí Bukky Jesse dáadáa the last one tó ṣe ní ìjẹta tí mo wò ó complain nípa antibiotics gan bó ṣe sick bó ṣe ṣe ó wá lóun fi àǹtí Bọ́sẹ̀ yẹn òun fi kọ́ wọn wọn lọ́rùn kò tọ́jú ẹ̀ bó ti yẹ kó tọ́jú ẹ̀ ó fẹ́ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ni ó fẹ́ ṣe gbá ni ó fẹ́ ṣàwo ni òun fúnra ẹ̀ wá ṣe mọ̀ pé nǹkan kan ni mo fẹ́ kẹ́ mọ̀ nípa Bukky tó bá sọ̀rọ̀ lọ o tí ó bá rí i pé èèyàn ọ̀dà ó sì máa jáde wá sọ nǹkan tó bá da lára ẹni yẹn kò kí ń kàn dẹ́mi èèyàn kan tó talè tó bá ń sọ ẹ̀wọ̀n wọn yẹn pàápàá àwọn ọ̀bùnmí mọ̀ àtọ́ máa ní káyẹ́pọ̀ ti sọ báyìí ni àṣànà òun ò bá má ṣe báyìí àbó òun ò bá má sọ báyìí nọmba one nọmba two kò kí má dẹ̀ ń bá yàn dàtàn títí títí tí kó má lójú àánú níbẹ̀ ó máa ń sọ gbogbo àwọn yẹn òun àti yèyékúdí ọ̀rọ̀ pé yèyékúdí gbé Karimo wá sórí kínní ó fẹ́ di nǹkan ìgbà tó dẹ̀ máa sọ̀rọ̀ lọ́tọ́ àná aláìsí gbogbo ẹ̀ ó ta sí yèyékúdí yèyékúdí ló kọ́kọ́ ta sí i òun náà ta padà bọ̀ ó ní eventually ẹ má jẹ́ kí gbogbo wa jà ẹ jẹ́ ká wà pọ̀ now nǹkan tí mo wá fẹ́ sọ lélẹ̀ nígbà tí Kàrímọ́ jáde ṣé mo sọ fún yín láàárọ̀ pé Kàrímọ́ ó ti face àwọn bloggers ẹ̀ Wùnmí àwọn bloggers Wùnmí dẹ̀ ti sọ yí pé àwọn ń dúró fún pé kò sí nǹkan kan tí Kàrímọ́ ní lọ́wọ́ tó fẹ́ gbé jáde against wọn wípé kò sí nǹkan kan pọ́kàn búlì báwọn náà dẹ̀ ti rẹ́jì àwọn dúró dè but Karimo wá ń sọ wípé òun máa pe ìyá Bukky àti èèyàn kan bóyá Ṣadé ni àbí èèyàn kan mo ní ìyá Bukky òun máa pe ìmọ̀lì bọ́sẹ̀ yàmọ̀lẹ̀ àti another person pé àwọn náà máa bọ́ sórí wọ́n máa wá sórí platform òun tí wọ́n máa wá sọ̀rọ̀ ṣẹ́rí Bukky jẹ́ ṣèdẹ̀kẹ̀rẹ́ ó lọ́gbọ́n ju gbogbo yẹn lọ kò ní gbà kó jẹ́ pé Karimo ló máa gbé àǹtí bọ́sẹ̀ sórí platform ẹ̀ lọ́jọ́ máa sọ̀rọ̀ knowing fully well pé wọ́n ti jọ belong sí group yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ so wọ́n máa ṣe ìnà nǹkan tó ń ṣe yóò ń ṣe ìnànà ìnèwé láti vẹ́ẹ̀tì àtibọ́sẹ̀ ni kò fẹ́ kí hundred percent ti agbára ìyá ìmọ̀lẹ̀ kó wà lọ́wọ́ Karimo ó fẹ́ interview nǹkan tẹ́mi náà dẹ̀ lè ṣe ni màá prefer kó jẹ́ pé Bukky máa gbé sí ọ̀dọ̀ ju pé kí Karimo gbé sọ́dọ̀ lọ. Hmm. so láti mọ̀ láti control láti mọ̀ láti sọ pé nǹkan tó bá yẹ kán sọ láti mọ̀ hmm. láti sọ pé action tó bá yẹ kán take. Hmm. ó dẹ̀ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé wọ́n ń fìyà jẹ woman yẹn bí bá ń jà bí kakukọ èmi ò ní nǹkan tó ṣe da ìyẹn ìyá ìyá mọ̀lẹ́yìn àti bọ́sẹ̀ yẹn gbogbo nǹkan tó ṣe wọ́n ti gbọ́ ọpọlọ ẹ̀ wọ́n ti lò ó wọ̀ búkì ó mọ nǹkan tó ń ṣe lórí ọ̀rọ̀ yẹn so i am not surprised kò dẹ̀ sí nǹkan tí ó wà nínú ẹ̀ because tó bá máa jẹ́ pé ó wà dangerous àá ti mọ̀ pé ó máa wà dangerous èmi gan bí mo ṣe ń rò lọ ní gbogbo nǹkan tí mo watch nípa Kàrímọ́ Kàrímọ́ ìṣe ó danger sí mi tí bá sọ pé danger hmm. ó danger yes kò wà fún justice at all mo ṣe ń sọ̀rọ̀ kò wà fún justice wípé ẹ tẹ bá fẹ́ gbà ẹ gbà tẹ bá dẹ gbà ẹ má gbà ẹ àmọ́ tẹ bá gbé ìyá àmọ́lẹ̀ lẹ má gbà bọ̀tọ̀ òun máa gbé lọ sórí platform òun sì àti èèyàn kan tó ń jẹ́ Ṣadé kan bóyá jókòó tàbí ọ̀kan bọ́dì mo máa gbé wọn wá òun máa ṣe kínní kan àwọn tí bí dẹ̀ ti rẹ́dì fún tó bá dẹ̀ rẹ́dì fún Kàrímọ̀ ò ní thirty percent strength táwọn yẹn ní ó kàn jáde àṣírí tóun fìlì póun ní ló kàn gbé síta àwọn yẹn ní strength jù wọ́n á mọ́lẹ̀ wo so Bukky bó ṣe sọ pé òun fẹ́ táì pẹ̀lú wọn yẹn mo kàn kàn pẹ̀lú ẹ̀ in great way mo kàn kàn ẹ jẹ́ ká máa gbọ́ lọ ká dẹ̀ mọ bó ṣe ń lọ ọlọ́run á wa fún wa. àmì mà ẹ ṣe mọ́ mi wá. ẹ ṣe mọ́ ẹ káàbọ̀ mà. tẹ̀bítàrà tòjú lùmọ̀ ó tún síyà o pásítọ̀ olùṣègùn ọ̀ṣọ́bà ẹ káàbọ̀ sí orí ètò ẹ káàbọ̀. àwọn náà ṣe ń wọlé báyìí báyìí báyìí. pásítọ̀ olùṣègùn ọ̀ṣọ́bà ẹ káàbọ̀. a kí wọn káàbọ̀ lẹ́ẹ̀kan sí i. Ah, ewo lele. láfẹ́ ó ti. Yeah, drop it, uh, Trumpy. Hello. Uh, okay. ó jápọ̀ ni ẹ má hello sir. ẹ mọ ẹ̀ka alẹ́ sá kú ètò. dádì ẹ̀ka alẹ́ sá. ẹ̀ka alẹ́ sá o ẹ ṣe àdúpẹ́ o ẹ kó ètò tẹ dúpẹ́ ọ̀rọ̀ lẹ́yìn o. yes sir ẹ ṣeun dáàdi. ẹ jọ nǹkan kan ni mo fẹ́ sọ tí ẹ bá lè pe Bukky Jesse ṣe ẹ rí téèyàn bá ti ń sọ̀rọ̀ jù kò ní mọ̀ gbà tó o máa ṣe ṣe mistake àwọn ọ̀rọ̀ ó ṣe àwọn mistake àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tí kò yẹ kó sọ jáde lẹ́nu tẹ bá ní nọ́mbà wọn ẹ lè pè é Kàrímọ́ ó sọ àwọn ọ̀rọ̀ kan láàrin Bukky Jesse àti Yèyé Kudi ó ní tí tó bá nìkan tó wà láàrin àwọn méjèèjì kí wọ́n lọ sẹ́ẹ̀tù ẹ̀ kí wọ́n jà fún justice tí wọ́n fẹ́ jà fún yìí. ìkankan tí mo fẹ́ fi rọ ẹ̀ẹ́. Bukky Jesse pé kó fìyà Mohbad sílẹ̀ tó bá ní one million tó ń fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn kó máa fún ìyá Mohbad ǹjẹ́ ti rí ibi tí abiyamọ ti ń tẹrọ ọmọ ẹ̀ tó ṣaláìsí tó wà ní mọ́ṣúárì do you believe pé ìyá Mohbad ó ń ta property Mohbad ìyá Mohbad ó ń ta property Mohbad even though the one of pastor ó fẹ́ ra property AC tí wọ́n yọ nínú ilé ọmọ yẹn. nǹkan tí mo fi sọ̀rọ̀ yìí tí obìnrin yẹn kò láàánú ọmọ tó kú rárá ọmọ wà ní mọ́ṣúárì ọkọ property lẹ̀ àní ó dẹ̀ ń kó lọ sílé former husband yẹn tó ló ti kú ẹ lọ kọ̀ fún àmọ̀ràn tí mo sọ fún yìí gbogbo owó tí wọ́n dá fún lórí platform ilé ọkọ yẹn ọkọ yẹn ni ìyá Mohbad náwó yẹn fún ẹlọkọ fáwọn tí mo sọ fún yìí dáadáa tó tó bá tí Bukky Jesse bá funfun lówó ilé ọkọ yẹn ló tún gbó yẹn lọ hmm. again so the best thing tó bá fẹ́ rọ lápá kó rọ lẹ́sẹ̀ ó bẹ́tà kó tètè rọ lápá kó tètè rọ lẹ́sẹ̀ because gbogbo owó tó ń gbà ilé ọkọ yẹn ló kówó yẹn lọ property tó dẹ̀ kó obìnrin dẹ̀ ń ta property ọmọ yẹn ó bá ẹlẹ́kọ̀ọ́ farm àní pásítọ̀ church sẹ́ ó fẹ́ rà nínú ac tí wọ́n yọ nínú ilé ọmọ yẹn go and confirm so mo bẹ Bukky Jesse kó fi obìnrin yẹn kó fi sílẹ̀ rárárárá because mi ò rírú ẹ̀ rí ọmọ wà ní mọ́ṣúárì ó fẹ́ máa ta property yẹn ẹ lọ kọ fáàmù aláàjì ayé yìí ò ní bàjẹ́ o. ilé iṣẹ́ yìí ò ní jóná. òkè òkè lẹ máa lọ. àmín Ọlọ́run àti bẹ́ẹ̀ lọ bàbá. ẹ ṣeun sà ẹ ṣe káàbọ̀ sà ẹ ṣeun sà. tẹ̀bí tààrà tòjú ló mọ̀ sí ya o. ẹ wá gbé tó kan tó tó fa o. tẹ̀bí tààrà. ẹ má jẹ́ ká gbàgbé pé gbogbo àwọn tó ń sọ̀rọ̀ ayégbègbè. alhaji tẹ̀síwájú wa opinion tí wọn náà sọ yẹn. òun kálukú ń sọ tiẹ̀ níbẹ̀ ni alhaji. mi fẹ́ kí ẹnìkan takò ẹnìkan bó ṣe rí ní ọkàn oníkálukú ẹ sọ jáde. alhaji inú mi dùn fọlọ tẹ sọ pé òun kálukú ń sọ opinion tiẹ̀ ni. Hmm. kò ní da kẹ́nìkan drop kọ kẹ́nìkan wá pé pé ní tẹ́ni báyìí. ọ̀ adi kò sáyè kò sáyè. bẹ́ẹ̀ni. káwọn sọ tiwọn. ẹ sọ tiwọn bẹ́ẹ̀ bó mm. ṣe rí lọ́kàn tí. kọ́ máa sọ̀rọ̀ ní nǹkan tí ẹnìkan sọ ipa ẹnìkan tó lè sọ báyìí báyìí ẹ ṣe wọn. ẹni pé ọ̀rọ̀ táwọn yẹn mú wa ó yàtọ̀ síra o. inú ìtìmí náà dẹ̀ pé ọ̀rọ̀ tẹ́ ẹ gbé kalẹ̀ pẹ̀lú èyí sọ̀lẹ̀ kan pé ọ̀rọ̀ tó bá ń ṣe ó dá kéèyàn máa sọ jáde kó ń kálukú sọ tiẹ̀. ìyẹn ló máa ń dà máa ń dà jù gangan ẹ lẹ́ o. lẹ́ jẹ́ good evening just to What Captain Ernest? Shut up! Yeah, yeah, Mr. Captain Bindi. Àkílẹ̀ tẹ sọ pé ṣe tán. Àwa rò pé a rò pé kẹ ẹjọ́ ṣe bẹ̀rẹ̀ ni. Mi ìrojọ́ o, àjọǹtàn ṣé máa ń rojọ́ ni. Rárá o, ìwọ̀nba tẹ máa ń ròyìn náà ni pé kẹ́ bá wa dá sí i. Náà náà náà rárá because i'm not with them mi ò sí ní ìtòsí when the program started okay. sister Bukky it is well God will give all the justice justice shall prevail. àmín olúwa ṣùgbọ́n. And they are going to do protest on the level of September. But the one I'm talking about níbi George wọ́n sọ pé ní corona gbèsè mo ló wá jẹ́ kí gbogbo ẹ̀dá ẹ̀nìwé. èmi kò fẹ́ kí oníbẹ̀gẹ̀ mi o. ẹ ṣe máa àǹtí mọ́dé náà lọ́jọ́ ìbí. àǹtí fadékẹ́mi ẹ ṣe o. ẹbí tààrà tó jẹ́ ló mọ̀ ọ́ tó sí ya ah okay. ah ẹ ti kí wọn tó yẹ ẹkọrin fún ọgbà ẹ ẹkọrin ó yẹ ẹkọrin ẹkọrin. mo kàn fẹ́ sọ pé happy birthday to you my sister it is well with you Amen. celebrate more in the name of Jesus Amen. Amen. Amen. Amen. Amen. mo jẹ́ kí n lọ tó lè sọ pé máa rojọ́ sọ. Uh, <laughs> God. ó kún fún oyè. bábí amsa látọkùn ètò. kọlábùkù kọlá bá wọn kún fún oyè. bábí amsa látọkùn ètò. ọ̀tọ̀ ní tọ́lú ọ̀tọ̀ ní tọ́lú. ọ̀tọ̀ ní tọ́lú. ẹ ló mọ̀. ìyálóde ẹ kúrọ̀ ní ẹ̀ka alẹ́ máa o ẹ̀ka àbọ̀ máa. ìyá ẹ kú ètò ìyálóde wa bábà. mo kí everybody o mo everybody o. akínyìnbá. ẹẹ mo ti gbọ́ àlàyé nǹkan tó ṣẹlẹ̀ but nǹkan tí mo fẹ́ sọ ni wípé like me èmi ò support nǹkan tí bukki ṣe sọ i don't support it that's it. ìkejì ni wípé wùmí ó ti lọ sórí platform àwọn ẹgbẹ́ lẹ́nìí that is obìnrin tí wọ́n ń pè ní jókòó tadé yẹn. bẹ́ẹ̀ni tó ń bú ìyá tó ń bú ìyá Mohbad lánàá àti àwọn kakọ́sì wọn wọ́n ti sọ̀rọ̀ léèní mú ní ti lọ sí orí platform wọn ó ní kó jọ kó má bú ìyá ọkọ wọn torí ó ṣeun lóore ẹ máa hmm. gbọ́ hmm. torí pé ó ṣeun lóore àwọn èèyàn ti fẹ́ sọ̀hún di aláìmoore ṣé kò tí mi sọ yìí yìí wípé kó má sọ̀rọ̀ sí mọ́ níjókòó ta ni wọ́n á béèrè pé ṣóun lòún sọ fún ẹ wípé ìyàwó ìyẹ̀wò ló ń sọ síta ìpè ìwọ ló sọ fún un pé ìyá ọkọ ẹ kó ẹrù ilé ọkọ ẹ ó ní kì í ṣe jókòó tàdé ó lóun ò dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ẹnì kankan bó ṣe sọ nìyẹn kẹ́rí ẹ tí èmi ti sọ ọ̀sọ̀rọ̀ máa ń sọ̀gbó tó ń gbà mí tí ọba ti sọ̀rọ̀ gan ó máa ń sọ nǹkan míì jáde àwọn aráàlú wa ló máa ń sọ bẹ́ẹ̀ torí mi ò ń sọ mi ìkọ́mọlé ṣàparakù ni mi mo dẹ̀ ń lọ lé wọ́n máa ń sọ pé ọ̀sọ̀rọ̀ máa ń sòbòtò ṣé nǹkan tí mi sọ ìtì yẹ̀yìn so nǹkan tó ṣẹlẹ̀ ni wípé èmi ò support ẹ̀ tó bá fẹ́ fún ìyá Mohbad lówó kó fún ìyá Mohbad lówó owó ẹ̀ ló fẹ́ fún tó bá fẹ́ pọn ìyá Mohbad kó pọn ẹ̀yìn ẹ̀ ló fẹ́ pọn sí bọ̀ tó bá dẹ̀ pé òun máa pọn ìyá Mohbad òun fẹ́ gbọ́n kankan lẹ́nu ìyá Mohbad kò ní gbọ́ torí àwọn pípù yẹn náà wọ́n ní jẹ́ kí ìyá Mohbad sọ kankan wọn ò ní jẹ́ kó sàn kankan a lè wá ń bí báyìí a wà ń bí àwọn tí wọ́n jọ ń gbé ní èkó wọn wọ́n mọ bó ṣe ń múra wọn ṣé nǹkan tí mi sọ ti yé yín lóòótọ́ ìyá Mohbad ti ní pé kò sí nǹkan kan bí tibí ti gbẹ ọ̀hún ti gbẹ ibo ló fẹ́ sá sí tí Bukky Jesse bá fún ní owó ó kàn máa máa gba owó yẹn wọn ní gba kò ní san kankan fún wọn. àbáfọ̀ hmm. kó máa ṣe nígbà tí eh, tí Kàrímọ́ jáde àwọn èèyàn rò pé Kàrímọ́ ó rẹ́dì láti san kankan kí ló ń sọ rọ́bìṣì ló ń sọ jáde lẹ́nu àwọn ọ̀rẹ́ bíi fámìlì ẹ̀ ló ń sọ kó sọ kọ́ tí a fẹ́ gbọ́ àwọn tó fẹ́ gbọ́rọ̀ lẹ́nu tó ń tọwọ́ bọ̀ lẹ́nu tó ń tọwọ́ bọ̀ lẹ́nu tó ń tọ̀bọ̀ lẹ́nu kò dá wọn lóhùn ó ti bẹ̀rẹ̀ ó ti padà sórí TikTok ẹ̀ òun náà fẹ́ máa gbẹ̀yàn wá sórí TikTok ẹ̀ kó máa ṣe tiktok ẹ kó lè máa rí ṣéǹjì ẹ kó máa rí já everybody ló ná fẹ́ gba owó bọ̀ ló fẹ́ gbà wọlé ibi kan ló máa fi gbà wọlé tó máa fi ní crowd lórí tiktok ẹ so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so tó bá fẹ́ fún lówó kan fún lówó tó bá fẹ́ gbé pọ̀ gbé pọ̀ but èmi ò sí ìsọpọ̀tì ẹ̀ tèmi nìyẹn so opinion oníkálukú ó yàtọ̀ tọ̀ ṣé nǹkan tí bẹ́ẹ̀ ṣe máa ń tán so opinion tèmi ni èmi mú jáde yẹn because because tí nǹkan bá wà tá a bá ń wo ṣàkún nǹkan bó ṣe lọ tí òun ló sọ báyìí ìwọ ló tún wá padà ló sọ báyìí wẹ́ ó lè ní reason ẹ̀ tó fi sọ ṣùgbọ́n reason ẹ̀ ni pé tó bá dàbí ẹni pé òun máa ó máa wá sórí platform ó máa lọ sọ́dọ̀ àwọn people yẹn láti sọ ọ̀rọ̀ stage tá wà yìí kò yẹ ká máa bẹ ká máa ká máa ká máa retí èèyàn kan pé ẹnu ẹ̀ láti fẹ́ gbọ́ ọ̀rọ̀ ikú Mohbad because now kò sẹ́yìn ọkàn twelve months ni kò sẹ́yìn tó sọ̀rọ̀ so nísìnyí iṣẹ́ yẹn kù sí ọwọ́ àwọn àwọn àwọn ọlọ́ àwọn tó ń ṣèwádìí àwọn ọlọ́ọ̀gá àwọn lọ́ọ̀yà then àwọn lọ́ọ̀yà náà máa tún wá mọ bó ṣe máa múfẹ̀ jáde fáwọn ọlọ́pàá pé ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ kí ló dé tẹ̀ ṣe báyìí tẹ̀ ṣe báyìí because ó wà nínú lọ́ọ̀ ẹ̀hẹ́ ibẹ̀ yẹn náà ni wọ́n ti gbọ́ òótọ́ ọ̀rọ̀ láṣẹ sọ pé ẹni tó bá ní òótọ́ ọ̀rọ̀ gidigidi lẹ́nu kó put in writing kó fi ránṣẹ́ sí wọn ó tọ̀rọ̀ tó dẹ̀ put in writing kó jẹ́ nǹkan tó jẹ́ pé o lè defend kì í ṣe kó kàn sọ jáde lẹ́nu torí nílùú ìkòsẹ́ni tó máa gbarú a statement yẹn lẹ́nu ẹ tí o lè defend because tó bá tó bá ti yá tó máa lọ sí kóòtù àtọlọ́pàá àti gbogbo wọn gbogbo state ìtàn pé wọ́n máa gbé fáìlì yẹn wọ́n máa gbé lọ síbẹ̀ so níbi tí wọ́n máa ti yọ òótọ́ jáde ni gbogbo àwọn tí wọ́n ti invite sí kóòtù yẹn so ká má sọ pé ìyá Mohbad fẹ́ sọ kankan ìyá Mohbad fẹ́ sọ gbá èmi ò lérò bẹ́ẹ̀ ṣé mm, Karimo sọ sọ kankan ni kò sẹ́ni tí rọ́bìṣì ló sọ jáde lẹ́nu so nǹkan tẹ̀mí rí sí nìyẹn so that is my own opinion èmi ò support nǹkan tí ó sọ ó lè fún lówó òun ló lówó ẹ̀ ó lè gbé pọ̀nyìn ló lẹ́yìn tó fẹ́ gbé pọ̀ ní oko mi ṣé o ti yẹ nǹkan tèmi ti sọ tèmi èmi support nǹkan tó ń sọ ṣé nǹkan tí mi sọ ìdí yẹn àgbègbè ìyá náà ti fi jẹ ìyá Mohbad ìyá Mohbad fúnra rẹ̀ ló fi ìyà jẹ ara ẹ̀ nítorí pé yes ló fi ìyà jẹ ara ẹ̀ because ìyá Mohbad ò kì í ṣe gbéwé ṣeré kìdẹ̀ ń ṣe ọmọ àná àtẹnujẹ ti pa ti àtẹnujẹ tó ti wà lára ẹ̀ òun ló sún débi tó wà yẹn torí tí o bá ṣe pé ní àtẹnujẹ ilé tó ń lọ tó ń lọ ṣẹkọ tẹ pé ìyàwó tó wà nílé ọmọ ẹ kò sóúnjẹ fún ẹ kò sí oúnjẹ fún ẹ ọmọ ẹ tó wá bá amújáde lọ ìwọ mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ kó ti kó ti ké mọ̀bámọ̀bá pé ẹ gbà mí ojókòó síbẹ̀ ò ń ṣe ọmọ mi ọmọ mi èyàn gbọ́dọ̀ máa ṣe irúgbà èyàn gbọ́dọ̀ torí pé ó fẹ́ jẹ màálù kó máa dọ̀bálẹ̀ fún màálù náà kó dẹ̀ máa pe màálù bọ̀ọ̀dà possible kò ṣeé ṣe torí àwọn sọ pé mi ò gbà mi ò gbàgbà kúgbà béèyàn bá kódà ẹjọ téèyàn bá jẹ́ Dangote tó bá jẹ́ Dangote gan-an bó ṣe jẹ́ tó bá fẹ́ torí pé fẹ́ fún mi lówó fẹ́ máa kùn màá ní kó gbówó ẹ̀ dání mi ráàyè màmá lọ́lọ́ mi torí mi ò ní dọ̀bálẹ̀ fẹ́ torí pé mo fẹ́ jẹ ẹran ńlá àbí mo fẹ́ pe màálù ní bọ́dà so èèyàn gbọ́dọ̀ wà ní oríkẹ́ èèyàn gbọ́dọ̀ ní discipline fún ara ìyá Mohbad ò ní ní discipline ó sì wò pé ọmọ mi ọmọ mi ti digbá ọmọ mi ti dàwó ìyàwó ẹ̀ ní jẹ́ kí n ṣe ìyàwó tó wá kó wọn sínú àpò tẹ́ ẹ̀ bá gbà tẹ́ ẹ̀ bá gbà ṣe lọ́wọ́ ìyàwó ẹ̀ nígbà kankan lọ́wọ́ ọmọ ẹ̀ nínú ibo náà who does that ìlú ibo náà ti ń ṣe yẹn ibẹ̀ yẹn ló ti rẹ ko káràmásìkì but bàtí jẹ́ pé wọ́n gan fẹ́ jókòó fẹ́ jẹ gbogbo nǹkan tó wà bẹ̀ o fẹ́ kí bàbá tó tọ́jú ọmọ gangan jẹ gbogbo nǹkan tó wà bẹ̀ so ìmọ̀ àti ìmọ̀ yín àti ìmọ̀ bàbá kò dọ́gba torí kéjì wọn ti àti mọ bàbá bá dọ́gba gbogbo nǹkan tó délẹ̀ lẹ́yìn kò ní délẹ̀ hmm. nǹkan tí bàbá fẹ́ nǹkan tí wọ́n fẹ́ràn ọ̀tọ̀ bàbá ti rí sàkún ọ̀rọ̀ yẹn ó sọ pé òun ò ní gbà kí kiri máa fún un lówó ìwọ́dí ẹ̀gbà kan máa fún ẹ lówó sọ torí kí ni ẹ wo gbogbo nǹkan tó délẹ̀ sọgbà tí kan yẹn tún délẹ̀ ń sin òtún láyè la òtún láyà láti sọ tọ̀rọ̀ nǹkan tó délẹ̀ òdì mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣé sì ló yẹ̀ṣẹ̀ máa sọ̀rọ̀ àwọn yẹn tán fi pọ́n fi wọ́n tún ti pé padà ṣe nǹkan tó wà bẹ́ẹ̀ nìyẹn so ẹ jẹ́ kí platform lẹ̀ fẹ́ lómi. ẹ ṣeun ma Ìyálóde ẹ ṣeun ma ẹ káàbọ̀ ma. tẹ̀bí tààrà tójú lùmọ̀ ó tún síyà o. ẹ wá gbé tó kan àròtọ̀ tó fa kíkì o. ẹ káalẹ́ o ẹ káàbọ̀ sórí ètò. ẹ lọ ẹ káalẹ́ o ẹ kú iṣẹ́ o. ẹ káàbọ̀ ma yes ma. ẹ kú àkókò ọmọnìyàn ṣe o. yes ma. èmi náà kàn ní kí n dá sí i briefly nítorí wà rìn náà. yes ma. yes sir. ẹ mo gbọ́ pé ẹ̀ ń sọ̀rọ̀ nípa pé Bukky Jesse fẹ́ máa fún ìyá Mohbad lówó ṣẹ́rí nọ́mbà one nǹkan tẹ́mi fẹ́ sọ my own opinion ni pé ní gbogbo nǹkan téèyàn bá ń ṣe láyè motive ó mátà kí ni motive then number two from the spiritual aspect of life as ẹni tó ń ka bible bible ní tí ebi bá ń pa ọ̀tá ẹ̀ òfun ló ń jẹ tí òǹgbẹ bá ń gbẹ fún lómi ó ní nípa ṣíṣe yìí ó ẹ̀yìn náà lé lórí ni ṣe strategy tí Bukky Jesse ń lò yẹn is a strategy tí wọn àwọn èèyàn tí wọn ayé ò lè rí mú ni wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ yẹn ọ̀tá ẹ̀ ò lè rí ẹ mú tó bá ń jepo ẹ tó bá ń jatọ ẹ bẹ́ẹ̀ yẹn tó jẹ́ pé o mọ̀ lọ́tàá kéèsì Mohbad yàtọ̀ kò mọ̀ pé ọ̀tá lòun fi rọ́ra ni but this person Bukky uh, Bukky mọ nǹkan tó ti wà láàrin àwọn so for her to have taken that step step àwọn tó understand ogun jíjà ayé ni. so èmi personally o oh, i don't see anything wrong nínú pé ó ń fọn èmi ti gbọ́ rí lórí platform ǹjẹ́ ọkàn way, way back tó ti sọ pé à ah, tíya Mohbad bá ní ìdòwò òun lè fún lówó pé kí ni nǹkan tí wọ́n ń fún tó yà so is àti pé Ọlọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣàánú jura wa lọ ẹlòmíì kò sí jà tẹ́ lè jà tó bá di pé nídìí ẹ̀pù á sì ṣe ẹ̀pù yẹn tó bá hmm. ẹ̀pù ẹ̀ tán ẹ̀ bẹ̀rẹ̀ ìjà yín hmm. so ó èmi ò rò pé ó bad and tẹ bá dẹ̀ wo motive ẹ̀ pẹ̀lú Kàrímọ́ is quite different information wo ló fẹ́ gbà lọ́wọ́ ìyá Mohbad tí ò tí ní tí Bukky Jesse ò ní kò sí kò sí nǹkan tí ìyá Mohbad fẹ́ sọ fún tí ò tí gbọ́ I don't think there is any such. Then gẹ́gẹ́ bí Ìyálóde ṣe sọ wípé Wùmí ti jáde láàárọ̀ yìí láti sọ pé à kàn fi ìyá ọkọ òun sílẹ̀. Géèmù ni Wùmí àtọmọ ìyá ìjọ ń fi ìyá Mohbad play. Ọ́bjẹ́ẹ̀tì ìyá Mohbad dàbí bọ́ọ̀lù láàrin Wùmí àtọmọ ìyá ẹ̀ nǹkan tí wọ́n ń fi obìnrin yẹn ṣe nìyẹn pé mi ló máa jámọ́ lọ́wọ́ ìwọ ló máa jámọ́ lọ́wọ́ òun làwọn méjèèjì ń fi ṣe unfortunately eh, eh, ọmọ ìyá ni wọ́n but wọn ò jọ lójú tì wọn ò ní rònú but báwo náà ṣe fẹ́ ní ibi tó ta ló bí wọn tán fẹ́ ní Kàrímọ́ bí grandma US eh, ṣe sọ pé danger ni she's a dangerous person she's a Maradona ni ogun tó dẹ̀ ń jà ogun tí ò lè win ni torí pé ogun ìjà ogun ẹni tó bí ló ń jà ogun ìyá ló pa Mohbad ẹ̀yà wọn wà lẹ́yìn Wùmí ó sì jẹ́ kan nínú dìfẹ́ǹsì tí Wùmí ní ẹ̀ tíya Kàrímọ́ bá ń wo Kàrímọ́ lọ́sàn-án lóru lórí gbogbo àwọn nǹkan tó ṣe yẹn pókàn mi ẹnu pè lásán ewu ni fún Kàrímọ́ so tèmi kan ni wípé ní ti Bukky Jesse o èmi I can do nǹkan tó fẹ́ ṣe yẹn I can do it because àánú ojúlórójú ṣàánú mo ti and there, it has once been said pé ó máa ń fún bàbá Mohbad gan ní nǹkan pay off fún upkeep so if, he, if she wishes to do that it's her money tí ò bá sọ jáde ta ló fẹ́ mọ̀ eh, so torí pé ó ti sọ jáde ni so èmi ní tèmi o i think it is okay from the perspective of a christian pé a gbọ́dọ̀ a gbọ́dọ̀ jajajajaja pé ká jáde bíi pé tó bá fẹ́ kú kó kú

ẹ káàbọ̀ ẹ káàbọ̀ sórí ètò ah. alájà amúnáṣàwọn. èmi nìyẹn o mo ti mo ti try try try try ayé maiti ayé gbẹ̀ngbẹ̀ ayé gbẹ̀ngbẹ̀ ayé máa ayé kanede ẹ̀ka ẹ̀ka àṣálẹ̀ o ẹ bá ń kí sí o dj bá gbogbo ní kí yín àdúpẹ́ fọlọ́run ohun tí mo fẹ́ sọ ní segment àkọ́kọ́ yẹn um, mrs abraham ìlọ́wọ́ sọ then um, gbógunmi náà tún sọ ṣe rí Bukky Jesse ó mọ nǹkan tó ń ṣe ṣe àwọn pé kì í déédéé ṣe nǹkan lásán ó ní àwọn èèyàn tó ń ṣe tó rán lẹ́kọ̀ọ́ tó ó lọ antenna tó ń ba ṣọ́ gbogbo nǹkan káàkiri lọ́kàn tẹ̀gbẹ́ mi ṣe rí o ṣe rí ohun tó fẹ́ ṣe ni pé kì í yé pé ó dẹ̀ sọ ó lóun ò ní pé òun fẹ́ fa ìyá Mohbad mọ́ra ó ní ìwọ̀n bàbá Mohbad gbà síbà kóun tó gba bàbá Mohbad pé ó tó three months kóun tó yẹ̀ṣẹ̀ bá bàbá Mohbad sọ pé ìfẹ́ bàbá Mohbad fẹ́ lẹ́sìpẹ́ ìbá pé òun ti ń fún wọn ní nǹkan ó fẹ́ bá òun sọ pé òun ò tí ì bá wọn sọ òun ò tí ì fẹ́ bá wọn sọ̀rọ̀ bóyá ó lọ sínú ẹ̀mí ni bóyá ó lọ whatever only God knows because ó ń ṣe nǹkan ẹ̀ spiritually ó ń fi àdúrà tì í because ó sọ lórí kí ni ó ní àìmọye òun ní ọ̀rọ̀ wà níkùn tóun máa sọ tá a bá gba justice kù ó sọ̀rọ̀ ó ní wọ́n sọ pé wọ́n ti fi ìyá ìyá Mohbad ń ráre ní lọ́wọ́ tó wà yìí ó ní bọ̀tún wá wo ọlá ti Mohbad àti bàbẹ́ òun ò ní kán padà òun ò lè sọ pé òun ti ní kán lọ gbé nǹkan fún bishop three days kóun tó sọ síta òun tóun sọ yìí òun ti ṣe yẹ bọ̀tún ọ̀bá ńlẹ̀ wọ́n ní òun ò máì láti máa fún lówó lóṣooṣù níṣẹ́ tí wọ́n tún wá ń gbọ́ tí àwọn dádì kan tún sọ pé wọ́n ní ó lọ ń kó àwọn kan rẹ̀ ó ń tà ó ń ṣe nǹkan lé ọmọ ẹ̀ ó lọ yọ èsì ó ṣe gbá ó ṣàwò then ìyálóde náà sọ̀rọ̀ yí pé mojú kí ni ẹ̀ ṣàlàjì kan wò àwọn kọ́kọ́ sí eh, Wùnmí tí wùmí sọ̀rọ̀ ń bẹ̀ mo jù sí wọn ní ìgbà tí first kìíní yẹn tó tán gẹ́rẹ́ tó tán mo jù sí wọn kán wò nǹkan tí wùmí ń sọ ó ní ìyá ọkọ òun kán má fi eré kán fi ìyá ọkọ òun sílẹ̀ o kán má bú o kò lè ṣe nǹkan pa òun kò lè ṣe kó pa òun kò lè ṣe ibù fún òun agbádá agbódò kòkó bá àṣàṣùn ṣàrúbùkì mọ nǹkan tó ń ṣe kò dẹ̀ ní ṣe kí wọ́n ṣe láti fi wọ́ ọ̀rọ̀ lọ lẹ́nu ìyá Mohbad ó lóun ò nídìí ọ̀rọ̀ ẹ̀ ó ní without ìyá Mohbad without Darusha without anybody a máa rí justice yìí gbà òun tó ní ní òpó ọlọ́run ọlọ́run tóun sì tí òun dojú ti máa jẹ́ kóun rí justice gbà òun tó fẹ́ ṣe ó kàn fẹ́ ṣe ni because ó máa ń ṣe ìtọrẹ àánú bó ṣe sọ ní ó máa ń ṣe ìtọrẹ àánú torí àwọn blogger kan náà wọ́n criticize ẹ̀ ńgbà kan pé ó fẹ́ máa Um, kí náà ti pè ó fẹ́ máa ṣe kí náà ti pè fún bàbá Mohbad pé ó fẹ́ máa control bàbá Mohbad ó dẹ̀ ní òun ò control bàbá Mohbad kì í ṣe òun lòun kàn ní bàbá Mohbad kì í ṣe téèyàn lè manipulate rárá bàbá Mohbad ní ọgbọ́n ó mọ nǹkan tó ń ṣe. so ṣẹ́rí ọ̀rọ̀ Bukky Jesse èmi ò ní ní pé ká kó dọ̀nà àbí kíní o ó wù ú láti donate fún tó bá fẹ́ fún ó ń ṣètọrẹ àánú kì í ṣe ní tó ti ń ṣe so it's left to her to do it but kì í ṣe pé òun fẹ́ gbé ìyá Mohbad mọ́ra àánú ẹ̀ ló ṣe ó ń torí ẹni tóun rán lọ síbẹ̀ pé ṣe nígbà àwọn tó rí i pé òun ké ẹni yẹn ń ké ni òun gan náà gbà ké ni pé ah, ah, ó ga o wọ́n tún wá ní wọ́n mú dókítà fún vet doctor wọ́n tún wá lọ mú fún ẹ ṣe pẹ̀lú mú vet doctor fún yẹn pé bẹ́ẹ̀ni ológun ajá nǹkan kan àwọn tó ń wò ó táwọn ń wòsàn nìyẹn so mi wọ́n ti sọ púpọ̀ náà rọ̀ púpọ̀ inú ọ̀rọ̀ àwọn mrs alọ́ ìlọ́ àti kẹ́nọ́tì pé gbógun mi wọ́n ti sọ púpọ̀ inú so kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ ṣeun ma alájà anima ṣeun ẹ káàbọ̀ ma. yes sir all right o lásán rẹ máa bá bí tó lọ yes sir. ẹbí tààrà tójú ló ó tún sí yá o. ẹ wá gbé tó kan tó tó fà kíkì o. ẹbí tààrà tójú ló ó ẹ lẹ́ káàbọ̀ sórí ètò. hello ẹ ká sọ sir thank you so much sir. Ah. alada eh, àǹtí madina oníbẹ̀dẹ̀ ọlọ́jọ́ ìbí. thank you sir thank you everybody thank you family i appreciate it uh -huh. i really really more appreciate everything. ẹ kú ọjọ́ ìbí o. may almighty allah thank you sir may almighty allah continue to bless everyone every each and everyone Amen. in this platform. Amen. may your own children succeed inshallah. Everybody that means so well for me, may Almighty Allah up, continue to uplift you. Amen. May that everything your heart desires shall come to pass. Amen. Inshallah. Amen. Thank you so much. I truly, truly appreciate the love, everything. Thank you, thank you, thank you. I'm so grateful. Thank Amen. you so much. ẹ kú ọjọ́ ìbí ẹ ṣeun ẹ ṣeun owó tẹ ẹ fi ránṣẹ́ sí wa ẹ ṣeun gan ẹ bá dá sí tún. not okay please help me manage it o. okay okay sir mi um, kan tí mo fẹ́ sọ like from this morning èyí tá a gbọ́ nípa ti um, ìyá mohbad àti wùmí tó ń bú baba mohbad during the naming ceremony. okay okay um, one i don't know me i understand the nigerian culture right because nígbà tí èmi náà bí àwọn ọmọ mi àmdọ èmi mo fún ọ ní muslim name wọn but mo kàn mi kàn sọ fún ọkọ mi ní pé this is the name i'm gonna name my children i wanna name my, my children but mo jẹ́ kí um, my my first child uh, àwọn uh, fam i mean family titi àti àti grandma tèmi àti grandma ted ó kàn wá coincidence ni pick the same name òun ló fi first name ẹ̀ so okay. second child mi second child mi àwọn um, my dad I gave my, mom and my dad ní pé kọ́ pick middle name ẹ̀ last child mi I, I gave, gave my I kọ́ pick middle name àwọn ọmọ. èmi fẹ́ẹ́ tì í come and disrespect the um Baba Mobad is very wrong. And for to the fact that Mobad only saw anything, that's mm. very wrong. Mm. I just want to tell you something real quick. It's one time being two two or three years ago, Uncle Miko, àbúrò dad mi, wọ́n disrespect mommy me. Me take care, Nipa age or me care, but gbà tí mo pọ̀ wọ́n gbé fóun, mo wá send wọn ní voice. Mo ṣépè fún wọn, like seriously. you want you will know that that day I understand Yoruba very well. Most of Buku Simanye that he sent it to my dad and it became a problem. I told my dad, okay, I will apologize, but I do not apologize for what I said to him. Because he does not have no right to disrespect my mother. I don't play when it comes to my mother. Even when it comes to my father too, I don't play. Not to talk about my siblings. Mm. So I love I don't play when it comes to them. So you will not have the right to disrespect anybody that I love. So therefore, they need that lady needs to be checked. They need to throw some sense into those that lady, the Iya Mohbad. That I mean, sorry, Iya Wunmi àti Wunmi. Wọ́n need to throw some sense into their head. Obviously, they're not well cultured. Wọ́n wọ́n So mm. therefore, I'm not mm. surprised. Mm. So now with the um Auntie Buki, to me, I just think that she needs to like I don't understand I understand that everybody your man like like to shanu, but you need to minimize on it because sometimes the anu that you do can come back and bite you. Because my mom is just like that too. One like Latin my shanu a lot. I do too, but if by me, I would think about it before I do because these people they are untrustworthy. Because they just they just showing you that oh, let me show sympathy, and at the end of the day, they're planning something evil. So they need to, you should need to be mindful because once one one time one one boo ya Mohbad now what you fẹ́ shanu ya Mohbad like I don't understand make it make make it make sense like she be saying I don't understand so we need to figure out what's going on. Okay. That's all I need to say. Thank you, sir. Ẹ ṣeun ọlọ́jọ́ ìbí àti Madina ọlọ́jọ́ ìbí òní. Thank you, sir. Ó dáa tara tójú ló mọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. ẹbí tara tójú ló mọ̀ ó tún ti yá o. a ti ṣe ojú òpó sílẹ̀ o bẹ́ẹ̀ ni ètò ṣe ń lọ lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ tí à ń gbé yẹ̀wò látẹ̀ẹ̀kan bẹ́ẹ̀ náà ni ọlọ́jọ́ ìbí òní àǹtí Mọ́dínà àwọn náà pè wọlé láti dúpẹ́ lọ́wọ́ gbogbo apátápátá o tí àti kí wọ́n fún ọjọ́ ìbí ọjọ́ tòní ẹ̀lú ẹ̀ka alẹ́ o látàpá bíi. hello. ẹ sà o. ẹ káalẹ́ o. àyẹ̀kú iṣẹ́ sà ipá tààrọ̀. ẹ káàbọ̀ sórí ètò mà. ẹ yẹ sà ẹ Antimo, Antimo, àǹtí mo àǹtí mọ̀dínà ẹ má bínú <laughs> ẹ ẹ kú ọdún èní o àṣeyí ṣàmọ́dún o. àmín o. Ọlọ́run á fààyè gbà yín o gbogbo ohun rere tọ́lọ́run ṣe fún yín ò ní díbàjẹ́ lágbára Ọlọ́run níwòye ọdún tó ń bọ̀ bí àwọn àwọn Yorùbá ṣe máa ń sọ wọ́n máa ní àkàrà máa ń lé ẹ̀ ní pẹ̀dí ní o lágbára Ọlọ́run. lórí ètò tẹ gbé wá ó tilẹ̀ jẹ́ pé mi ì mọ nǹkan náà ṣùgbọ́n nípa ti bàbá ìkómọ this and that ṣe rí nǹkan tèmi rò nígbà náà tí yóò jẹ́ kí bàbá faraya wọ́n ní ẹni tá a bá ń wò kì í wòran bàbá máa sọ pé nígbà náà lọ́hùn pé kí ni ká ti gbọ́ ìránṣẹ́ ọlọ́run ó da ìkómọ ọmọ ẹ̀rú èmi kò rò bẹ́ẹ̀ ni o hmm. ṣùgbọ́n bíbélì tá à ń sọ yìí ó ní ká gbọ́n bí ejò ká tutù bí àdàbà nípa tìyá Mohbad bíbélì ní ẹni tó bá máa gbóná kó gbóná ẹni tó bá máa tutù kó tutù kò gbóná kò tutù ló máa pọ̀ jáde tí wọ́n bá wá ṣe bẹ́ẹ̀ yẹn fún ìyá Mohbad lẹ́bù gbàgbọ́ ẹ̀ ń kọ mí lóminú. Mm. Mm. kò mọ nǹkan tó gbà tó bá mọ nǹkan tó gbà ni àkílódé bóun náà ṣe wáá fẹ́ rí mú báyẹn yẹpẹrẹ ó yẹ kó lọ kíyèsára o ṣọlọ́run mọ̀ ṣó mọ lọ́run ìyẹn bẹ́ẹ̀ ṣe mọ̀ pé Mohbad ọmọ tútù ni ọmọ jẹ́jẹ́ ni bàbá ò kì í jà mí ìmọ̀ wọn rí o ṣe mọ̀ tó bá jẹ́ ìdílé oníjàgídíjàgan gbogbo irú ibi nǹkan tó dé báyìí kò ní dé bá so nígbà tí Wùnmí ti wọlé ayé ẹ̀ ní gbogbo ẹ̀ ti ló ti rí bákan. Hmm, hmm. ṣe rí Jùmọ̀kẹ́ pẹ́ẹ́lì ní èmi ń bọ̀ kankan èrè mi bẹ pẹ̀lú mi láti san fún oníkálukú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ ṣe rí ó máa kó ẹ̀san ẹ o Wùnmí á kẹ̀san ẹ̀ Cynthia torí kò fi kankan Wùnmí o ó máa kẹ̀san ẹ̀ ṣe rí sista Bukky ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ṣe mọ̀ pé bóyá bíi láàrin oṣù tó kọjá àbí nínú oṣù yìí ni ó lọ ó lọ sórí òkè i think tí ẹ yé ẹ fi sílẹ̀ Kàrímọ́ náà kò ní nǹkan kan tó fẹ́ ọ̀fà gbogbo àtàmọ́ àtàmọ́ tó ń sọ kò sí nǹkan kan ń bẹ̀ gbogbo àwọn ìbéèrè tí wọ́n ń bi léèrè ó ń yí wọn ni she's like like she's like her sister ṣe rí Cynthia tó ń sọ pé ẹ fi ọkọ sílẹ̀ ó ṣòro fóun ni o camouflage ni o hmm. nǹkan tó fẹ́ káwọn èèyàn gbọ́ ló ń sọ it's not from the bottom of her heart irọ́ ló ń pa hmm. nǹkan tó fẹ́ káwọn èèyàn gbọ́ òun ló ń sọ ìyá Mohbad wẹ Ọlọ́run á fún ẹ lálàáfíà o àsìkò nìyí kó ronúpìwàdà o gbogbo nǹkan tó bá mọ̀ kó bọ́ta kó bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ó dẹ̀ wà very sad ọmọ ẹ wà lórí slab nínú freezer bó wọ́n ti yọ ẹ̀yà ara ẹ̀ lọ ó mọ̀ ó wá lọ ń ta nǹkan ẹ̀ ó lọ ń ta nǹkan ẹ̀ ó ṣàdé ó ṣe ni láàánú mm. ó ṣe ni láàánú ó ṣe ni láàánú ó ṣe ni láàánú ṣùgbọ́n ìlérí ọlọ́run á ṣe ìfẹ́ ọlọ́run á ṣe lágbára ọlọ́run justice ó máa prevail lágbára ọlọ́run ìdájọ́ òdodo lábẹ́ àkóso bó ti ń kórí ìdájọ́ òdodo á wáyé lágbára ọlọ́run ẹ kú iṣẹ́ takuntakun ẹ ṣeun ma ẹ káàbọ̀ sí. nítorí pé òun á justice ọmọ yín ò ní sọnù yín náà ní sọnù ilé iṣẹ́ kí ojú èdè ò ní jóná ẹ̀ẹ́dẹ̀ bá mi kí bọ̀dá rí lí o pé kò jọ́ mẹ́ta o. yes ma. Yes, ma. <coughs> dj basi wọn làwọn wọn ní rílí làwọn jẹ ẹ bá mi kí wọn o oorun ayọ̀ la máa sùn ó dàrọ́ sàrọ́. ètò alálùbáríkà àti oníkejì o àràgbá yàmúyàmú ṣòro lè tó yẹ. ètò alálùbáríkà àti oníkejì. tí ọ̀là fi wẹ́. kò lábùkù kò lábà wọn kún fún oyè. bọ́ọ̀dù ìyá ń ta látọkùn ètò. kò lábùkù kò lábà wọn kún fún oyè. bọ́ọ̀dù ìyá ń látọkùn ètò. a sì wà lórí afẹ́fẹ́ o a sì wà lórí ètò ètò ṣe ń lọ lọ́wọ́ nípa ọ̀rọ̀ tá à ń bá bọ̀ láti bíi wákàtí bíi díẹ̀ sẹ́yìn a sì wà lórí afẹ́fẹ́ fún àǹfààní tí bá sì fẹ́ pè wọlé sórí ètò ní ọ̀rọ̀ tá à ń bábọ̀ tí èyí tá à ń gbéyẹ̀wò ti àǹtí Bukky Jesse látàrí ìyá Mohbad wọ́n sọ pé àwọn ṣetán láti tọ́jú ẹ̀ àti láti pọ̀ lẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ bá ní pé àwọn máa jàjò sílẹ̀ wọn là ń gbéyẹ̀wò láti ẹ̀kan àti fún àǹfààní ìjọba tó pè wọlé tí ẹ̀ bára ìwọlé fún ètò sálákọ̀ọ́kọ́ tẹ̀ fẹ́ dá sí tálákọ̀ọ́kọ́ náà pẹ̀lú tẹ́lẹ̀ kejì tẹ́ fẹ́ kó lẹ́ẹ̀kan náà kò di ẹyọ kan a ṣì wà lórí afẹ́fẹ́ o láti lè ṣe QH radio. báwa lọ tẹ́wọ́ bọ̀ kọ́ bí àǹtà. tún o. ẹ wá gbé tó kan tó tó fa kíkì o. tí ó dàbí jọ tí ó dàbí wé. kò lábùkù kò lábà. bá a ṣe máa ń sọ lórí afẹ́fẹ́ bá a ṣe máa ń sọ lórí ètò ìpè tó ń kálukú ọba ti wọlé tá à ń dá sétò opinion kálukú ni ká sọ jáde opinion tèmi ó lè yàtọ̀ sí tọ̀dọ̀ tiyín opinion tọ̀dọ̀ tiyín bẹ́ẹ̀ ó lè yàtọ̀ sí tọ̀dọ̀ ẹnìkejì bẹ́ẹ̀ tọ̀dọ̀ ẹnìkejì ó lè yàtọ̀ sí tọ̀dọ̀ ẹnìkẹta ìyẹn ò ní pé ohun tí ẹnìkan bá sọ so ká go against ẹ̀ pé báyìí kàṣà báyìí káwòdì tàbá gbọ́ngbà tí ìyálóde sọ̀rọ̀ ìyálóde gbogbo Great Britain wọ́n sọ pé látọ̀dọ̀ tàwọn o wípé opinion tàwọn ni pé àwọn ò fara mọ́ ìyẹn ni pé opinion tiwọn nìyẹn o bẹ́ẹ̀ ara wọn tí wọ́n pè wọlé tí wọ́n sọ pé àwọn fara mọ́ ìyẹn tó ṣẹlẹ̀ látàrí pé opinion tiwọn ni opinion kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni o mọ́rẹ́mí àjànsòrò yé èkìtì ti wọlé o ẹ káàbọ̀ sórí ah, ètò. àwa nìyẹn o. ẹ káàbọ̀ mà. ẹ kú ètò gbogbo ilé. gbogbo ilé ń kì o. ẹ ṣé o ẹ ṣé o gbogbo wa ní firu ilé lórí ọ̀rọ̀ Bukky Jesse ni ni mo fẹ́ dá sí. ṣé ẹ rí ẹni tọ́lọ́run bá ti ẹni tọ́lọ́run bá ti fi àánú sí lójú láyé bí ìyá gangan fúnra ẹ̀ lọ ó ti máa ṣàánú mi ṣé ẹ rí gbogbo ìṣe tí àwọn èèyàn kan ṣe kan ṣe ni wọ́n ti ń padà lọ́dọ̀ lẹ́yìn ìyá Mohbad tó lè jẹ́ pé ara ẹ̀ ò dá òun ló ṣe ló ṣe búkì gèsè láàánú pé òun ò mọ̀ pé wọ́n lè já sí ayọ̀ ọlọ́pọ́n bíi eléyìí pé wọ́n lè já Mohbad ìyá Mohbad sí ayọ̀ ọlọ́pọ́n pé wọ́n lè kọjú ẹ̀ sóòrùn alẹ́ bó ṣe rí nìyẹn ẹni dẹ̀ bímọ tí ò tó ní kó máa kú kí ló fẹ́ pa bí ò ṣe àgbọ̀ dèdèrìn dèdèrìn ni ya Mohbad dèdèrìn dèdèrìn tó yàn òun ló jẹ́ kó oògùn tán ṣe sí kóhun torí èmi ò gbọ́rú eléèrí nílé ayé mi kọ́mọ èèyàn kú káwọn tó pa ọmọ ẹ̀ kan wá gbé mọ́ra ká ṣayé ẹ̀ báṣubàṣu ó kè é nìṣe ẹrù ọmọ ẹ̀ tó lọ ń tà ṣé ìṣe wùmí náà ló tún máa kì í lẹ́yìn pé kó lọ máa tẹrù wọn ṣé ibi ló wá pàdébẹ̀ tó fi wá ń yọ ẹrù ọmọ yẹn ta ní ìkọ̀kan báyìí torí mo tẹ̀ lọ́wọ́ sí ilé tí búkì gèsè lòun fẹ́ ṣe fún bẹ́ẹ̀ tìgbà tí mo ti gbọ́ pé tí bàbá yẹn ti ló ti ń yọ yọ ẹrù yẹn ta ní ìkọ̀kan ó rẹ̀ mí wá ni ó bá torí irú ebi irú ebi kú wo irú ìyàwó ló ìjẹ́ débẹ̀ kí ló dé adéṣelé tí gẹ́gẹ́ bí kan tí gbogbo àwọn èèyàn sọ pé kàlájì kó pé Bukky Jesse torí wọ́n ní agbẹjọ́ etí kan dáwọn lòun gan làgbà òṣìkà kan pé Bukky Jesse kan gbọ́ tẹnu nǹkan tí Bukky Jesse tó rí lọ́bẹ̀ tó fi warú ọwọ́ tó fẹ́ fi ṣe nǹkan tó ṣe ó ní kì í ṣe torí pé kí kí ìyá Mohbad wá máa fún un ní information ó ní tó bá ní information tó ní ó ní kó di information ẹ̀ dání. E ó ní kó lọ sọ fún àwọn tó àwọn tó ń ti bàbá Mohbad mẹ́mọ́ bọ́ ṣe ń pè àwọn tíìmù àwọn tíìmù bàbá Mohbad ó kó lọ sọ fún lọ́ọ̀yà ó kò information kankan lọ́dọ̀ lọ́dọ̀ ìyá Mohbad ó lóun kàn fẹ́ ṣe tìǹ fọlọ́n lára ẹ̀ níbi tó sọ̀rọ̀ yẹn dé kì í ṣe títorí pé bóyá ó fẹ́ gba information kankan lẹ́nu ìyá Mohbad ló jẹ́ kó fẹ́ ṣe ara ló kàn ń ta ara ló ń ta pé ẹni tí Wùmí ti gbé mọ́ra tẹ́lẹ̀ ló wá di ẹni táwọn èèyàn ìwà ń wọ́ nílẹ̀ nǹkan tó tó ṣẹlẹ̀ láàrin yẹn nìyẹn hmm. àbí kò yé yín. àgbọ́yé àgbọ́yé yé kìtì. ẹ kó ètò iléeṣẹ́ yín ò ní bàjẹ́ ẹ̀yin náà ayé yín ò ní bára ọlọ́run ká kọ́dún yìí kó dé bá wa kò ní dé bá wa nínú ìbànújẹ́. àmín o àmín títí dé ìpẹjọ́ tààgùn tó fẹ́ lọ parí àkàsán kò ní yẹ mọ́ wa ọba tí ò yẹ mọ́ wa kò ní yẹ àkàsán mẹ́rin tó kù kò ní yẹ mọ́ wa lágbára náà gbogbo wa la dẹ̀ tún jọ máa bọ́ sínú ọdún tuntun láyọ̀ àtàláfíà yọ̀mí yọ̀mí ṣe yọ̀mí kí ó lóun ṣe protest. yọ̀mí fábíyì. ní kòrónà ìpèsè náà ni ó tẹ̀ sọ́gan tó ó sírọ̀sì pẹ̀lú ẹ̀ ọlọ́run àtìlẹ́yìn torí ó sọ ó lóun tí ìrírú ẹ̀rí kọ́ kọ́mukú kọ́dún kan lọ káwọn ìjọba kan máa gbégbèsè ó nìkan tó bá wà nídìí ẹ̀ ni wọ́n fẹ́ mọ̀ ọlọ́run fún ṣe o ọlọ́run náà fún àwa bí kíkì rédíò ọlọ́run àtúbò máa fún wa ṣe mo kí ní o ẹ kú iṣẹ́ takuntakun òdìbò tí mọ́ ọgbọ́n ọpọlọ yín ò ní dọ̀bà ọ̀dà bí kí aláàjì o. aláàjì náà gbọ́ ẹ káàbọ̀ ó dàárọ̀. tara tójú lùmọ̀ ó tún síyà o. ẹ wá gbé tó kan àròtọ̀ tó fà kíkì o. tẹ̀mí tara tójú lùmọ̀ ó tún síyà o. ẹ wá gbé tó kan àròtọ̀ tó fà kíkì o. ètò alánú àti oníkejì o. àràgbá yàmúyàmú ṣòwò lè tó yẹ. wọ́n ní gbogbo tá à ń sọ lẹ́ẹ̀kan náà ni wípé ohun tá a bá ti pè tá a sọ opinion kálukú náà ni à ń gbé kalẹ̀ bó ṣe rí láàrún kálukú òun náà là ń sọ ìyẹn ò ní pé kí a sọ̀rọ̀ against the opinion òǹkàlùkù bó bá ṣe rí lára òǹkàlùkù náà ni a ṣe ń sọ ìyẹn ni pé opinion ọ̀tọ̀ọ̀tọ̀ mo fi tìyálòde ṣe àpèjúwe wípé nígbà tí wọ́n sọ tiwọn wọ́n làwọn ò fara mọ́ wọn ò dẹ̀ kò mọ́rọ̀ ìjà jáde wọ́n làwọn ò fara mọ́ ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí gbogbo mìíràn sọ tiwọn wọ́n sọ opinion tiwọn nígbà tí mọ́mí wa eh, chief mrs lọ́rí tí wọ́n sọ tiwọn àwọn náà sọ opinion tiwọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó kálukú pé wọ́n sọ opinion tiwọn ìgbà tí ọlọ́jọ́ ìbí òní àǹtí Mọ̀dínà táwọn náà pé àwọn náà sọ opinion tiwọn so opinion kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni torí pé torí la ṣe gbẹ́tò kalẹ̀ ká gbọ́ ti ọ̀tún ká gbọ́ tòsì kí gbogbo wa ká lè fọwọ́sowọ́pọ̀ ká lè fọwọ́wọ́pọ̀ látàrí justice for Mohbad ti à ń wá a ṣì wà lórí ètò orí ètò yìí ètò wa ètò current affairs a ti ṣojú òpó sílẹ̀ o àṣẹ ojú òpó sílẹ̀ látàrí kí ìpè kó lè wọlé kájọ dá sí ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí. ẹ bá wa lọ tẹ wa bọ. tara tójú lùmọ̀ ó tún ti yá o. ẹ wá gbé tó kan tó tó kíkì o kó tó di pé pèmí ò mọ̀ wọlé ohun tí èmi ò mọ̀ sọ náà ni wípé àti lápá ọ̀dọ̀ tí wọ́n ń bí tàn jà fún justice for Mohbad àti lápá ọ̀dọ̀ àwọn platform yòókù tó jẹ́ pé àwọn náà gbogbo alájọ ń jà fún justice for Mohbad látàrí pé ọ̀nà kan náà ni gbogbo wa ń rìn sí láti lè rí justice ìgbà àti sọ níbẹ̀rẹ̀ ètò àsọ nínú ọ̀rọ̀ àtúmọ̀ àsọ náà ni pé ẹ jẹ́ kí gbogbo wa ká dúró lórí ọwọ́ kan o ká dúró lórí ohun kan ká má jẹ́ kí distraction kó wá sí àárín gbogbo wa ẹ̀ torí pé ibi tá a ti ń rìn bọ̀ tá a ti bẹ̀rẹ̀ ó jìnnà o tá láti ọdún tó kọjá tá ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ọjọ́ sísọ ọmọba ibi tá ti ń bọ̀ ó jìnnà ibi tá ń lọ ni ò jìnnà mọ́ o ibi tá ń lọ ni ò pẹ́ tá a fi débẹ̀ mọ́ ọlọ́run má ká rí èṣù ẹ̀ṣẹ̀ tí ó fi dàárín gbogbo àwa justice ọmọba àdìrú torí pé a máa rí pé bílẹ̀ ṣe ń ṣú tílẹ̀ mọ́ là ń rí òótọ́ ọ̀rọ̀ tó ń jáde ó kúrò ọ̀rọ̀ ń jáde o ọ̀rọ̀ tí a ò tiẹ̀ tí ì rí ó ti ń jáde bílẹ̀ ṣe ń ṣú látàpá abílẹ̀ àtìlẹ́ṣẹ́ QH radio bílẹ̀ ò bá tútù ọmọ a tún rí òótọ́ ọ̀rọ̀ míì mú jáde látàrí pé spirit Mohbad ò sùn bẹ́ẹ̀ ni òkú Mohbad ò sùn ibikíbi tó wà ó ń fi ìmọ́lẹ̀ jáde níbi tí ó jẹ́ bọ́ sí ọwọ́ òkun ó ń jẹ́ kárí mọ́lẹ̀ ń bẹ látàrí pé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ikú ẹ̀ gbogbo àwọn tí wọ́n ṣekú pa pátápátá wọn ò ní sinmi àárọ̀ wọn ò ní tọ̀sán bẹ́ẹ̀ ni wọn ò ní talẹ́ látàrí bẹ́ẹ̀ ó ti jẹ́ àrídánilójú pé a máa rí justice gbà a máa rí justice òdodo gbà nítorí pé ọlọ́run gan sọ pé ẹni bá gbójú lé òun ojú kì yóò tì í bẹ́ẹ̀ sì ni ẹ̀rù kì yóò bà lọ́jọ́kọ́jọ́ ìyẹn ló fi jẹ́ pé ojú ò ní tì ẹ̀rù ní bà wá látàrí àdúrà tí ìyá èkìtì ṣe gbogbo àtà ń jà justice náà lágbóró ọlọ́run wọn ò ní fi ẹ̀mí ọmọ wa dín wọn ò ní fẹ̀mí wa dín o wọn ò ní fi ẹ̀mí aráalé wa dín wọn ò ní fi ẹ̀mí ẹbí wa dín wọn ní fi ẹ̀mí ara wa dín nígbà tábà máa gba justice for Mohbad ẹ kò ní bọ́ sí ẹ̀yìn wa kò ní já sẹ́yìn wa kò ní bá wa nínú sàárè gbogbo alájọ máa rí justice for Mohbad pátápátá gbogbo wa lájọ máa rí gbà láṣẹ Èdùmàrè àṣìwà lórí ètò àṣìwà lórí afẹ́fẹ́ a sì ṣe ojú òpó sílẹ̀ fún àǹfààní ìtẹ́bá fẹ́ pò wọlé kó tó di pé a máa máa kásẹ̀ ètò náà lẹ̀. kò mà síbi tí ò jẹ́ o. tẹ̀bítàrà tójú ló mọ̀ ó tún ti yá o. ẹ wá gbé kan ọ̀tọ̀ tó fa kíkì o. tẹ̀bítàrà ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ o. màkàlẹ̀ kú ètò. àwa ni ẹ sà. àṣeyè lálákànṣepọ̀ ẹ ṣàṣeyè láyé o. àmì ọlọ́run. adé ṣàṣeyè lórí ọ̀rọ̀ Mohbad. àmì àmì sà. lágbára ọlọ́run. ṣẹ́rí kan tí màá rí sọ sí ọ̀rọ̀ Bukky Jesse mo gbọ́. ókè sà. bí ọ̀rọ̀ tí àwọn ti sọ síwájú ó ní ẹni tó bá láàánú á máa ṣàánú ó dẹ̀ ní ìdí kan àbí kejì èsì tí ẹnì kankan máa fi ń ṣàánú láyé ìyẹn lọ bẹ́ẹ̀ ṣe rí ọba ń ṣe àánú fún ìka ènìyàn ìkànnì tá a máa jẹ́ mm, mm, mm. kò sí bí ìyá Mohbad tó bá ti ní ọkàn búburú bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. bí gbogbo àgbáyé fi wọ́n fi ayé wọ́n fi méjèèrè àánú yẹn ṣùgbọ́n kí ni èrò ẹ̀ sí ọmọ ẹnìkejì ẹ̀ ìyàtọ̀ ló ń jẹ́ èrè iṣẹ́ ọwọ́ ẹ̀ ló ń jẹ́ ọlọ́run gan sọ nínú rẹ̀ wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan kì í lọ láì jìyà ó ti dá ẹ̀ṣẹ̀ kan ó ti ṣe ẹ̀ṣẹ̀ yẹn sílẹ̀ nínú ẹ̀ṣẹ̀ kan tó ṣẹ̀ nínú ìdílé nínú ilé ọkọ ẹ̀ kó tó kúrò ń bẹ̀ olúwa dúró síbi kan láti fi ẹ̀ṣẹ̀ yẹn jẹ́ ìyẹn ti jẹ́ dandan ìwọ́n àwọn tó bá fẹ́ ṣàánú á ṣàánú ẹ̀ pé ó ń ta nǹkan ọmọ yẹn hundred percent kó lọ tà á torí pé kò lè fi dá nǹkan rẹ̀ ṣe bọ́mọ yẹn wà láyé bó dá ìyá ẹ̀ ní okòwò èrò tí ìyá ẹ̀ ní lórí ọmọ yẹn àbí èrò tí ìyá ẹ̀ ní lórí bàbá yẹn kò lè jẹ́ kí ó fi owó yẹn kó fi gbé nǹkan rẹ̀ ṣe láyé torí ènìyàn búburú á máa jẹ́ ènìyàn búburú títí láéláé kò lè yí padà sátánì ẹni bí kò sí àdúrà tá ẹ lè gbà sátánì ò lè yí padà torí pé sátánì ẹni bí la máa jẹ́ òkè kí la wá ń ṣàánú ẹni tó jẹ́ pé èrò búburú ni èèyàn búburú ni gbogbo ohun tí Wùmí ń ṣe ṣe rò pé láti èmi ni ìyá ẹ̀ wà lẹ́yìn ẹ̀ èrú ẹni yẹn òun ló mọ ohun tó òun àti ọkọ òun jọ ń dúró ní kọ̀kọ̀ tán jọ rí hmm. ó máa lọ gbé ọ̀rọ̀ yẹn bá ìyá ẹ̀ ìyá ẹ̀ afúnlámọ̀ràn ṣé Ìyábọ̀ Òjó ń gbélé Mohbad ni Wùmí ló lọ ń sọ gbogbo ohun tó ń ṣẹlẹ̀ gbogbo bó ṣe ń lọ òun Ìyábọ̀ Òjó definitely Wùmí fúnra rẹ̀ ènìyàn búburú ni torí kò ní yí padà èrè ẹ̀ṣẹ̀ ìyá Mohbad ló ń jẹ ẹni tó bá fẹ́ ṣàánú ẹ̀ tó bá wù kó ṣàánú ẹ̀ ó wá pẹ́ nìyẹn ó kọ lọ́rùn ṣùgbọ́n kò sí nǹkan tí mo máa sọ fún yín kò sí nǹkan ìyá Mohbad mi ò ṣépè fún omi ò olúwa yí lọ́kàn padà olúwa dẹ̀ kó ṣe rere láyé mi ò rò pé ó lè gbélé ayé ṣe rere. Hmm. pé ìpínlẹ̀ iṣẹ́ kò da ẹni tí ìpìlẹ̀ ṣe ò bá dẹ̀ ti dáa kò sí ìgbẹ̀yìn ayé ẹ̀ tó lè dáa èmi ò mọ̀ o ṣùgbọ́n bí mo ṣe ń ro bí mo ṣe rò ní ọkàn mi bẹ́ẹ̀ ni mo ṣe sọ síta yẹn torí ẹ̀dá kan ò lè ṣe búburú láyé kó jèrè òun rere o kò pọ́sibù kò ṣeéṣe. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. kò sí ọgbọ́n tí ìyá Mohbad tó lè gbọ́n láyé bó yí ọkàn padà ìjẹ́ èrò ẹ̀gbọ́n yí padà ẹni tó lè jí tó ń ta nǹkan ọmọ ẹ̀ wọ́n lọ mọ ẹ pú inú ẹ ó jẹ́ ìdùnnú fún ẹ pé òwò tí ọmọ mi fẹ́ dá mi òun ni ò dá mi kí ló kàn pẹ̀lú òwò tó mo fẹ́ dá ẹ ìdómọ nǹkan tí ìgbẹ̀yìn ọmọ yẹn máa wà tó bá wà láyé. bí ohun tí mo lè rí dá sí ọ̀rọ̀ yẹn nìyẹn Bukky hmm. Jesse ó ti sọ kò sí information tí ìyá Mohbad fẹ́ fún anybody tí a ti gbọ́ ká ti mọ̀ ikú Mohbad wà very clear sí everybody pé wọ́n pa sílé ni ó kékeré ara fẹ́ gbọ́ lẹ́yìn ẹ̀. Hmm kò sí nǹkan ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa bàbá mi kò sí nǹkan tá a fẹ́ gbọ́n lẹ́yìn ikú Mohbad ọmọ ikú sílé ni báwo ló ṣe kú sílé wọ́n jà wọ́n pa mọ́lé ni wọ́n gún mọ́lé ni ó ti tán nǹkan tá a fẹ́ gbọ́ ni ọ̀rọ̀ yẹn dẹ̀ ti wà pé Mohbad kú sílé kò sóòtàn míì tó fẹ́ sọ mọ́ wọ́n ní wọ́n ráṣọ ẹ̀jẹ̀ nílé ẹ jẹ́ ká sóòtàn míì tá a wá fẹ́ sọ lẹ́yìn báwo láṣọ ẹ̀jẹ̀ ṣe jẹ́ ọlọ́pàá ìlú ló jẹ́ adójútì ni tán ṣe dáadáa bó ṣe yẹ kán rí láti bẹ̀rẹ̀. báwo lè jẹ́ ṣe wà lórí bẹ́ẹ̀ báwo lè jẹ́ ṣe wà lórí bẹ́ẹ̀ tí bàbá ẹ̀ sọ. Hmm. bàbá ẹ̀ sọ pé ẹ̀jẹ̀ òun bá aṣọ ẹ̀jẹ̀ nínú juve ṣé blessing ẹ̀gbọ́n ẹ̀ ni ó ti tún sọ pé wọ́n rí aṣọ ẹ̀jẹ̀ ok kí la fẹ́ sọ lẹ́yìn aṣọ ẹ̀jẹ̀ tá a rí ok tábà tí ẹ̀ wá aṣọ ẹ̀jẹ̀ ẹ jẹ́ ká sọ tán ẹ wo tán sí ọmọ yẹn sí lọ́jọ́ tán lọ tán lọ wú òkú ẹ̀ tán pè sí hmm. wọ́n ṣe bá ẹ̀jẹ̀ nínú burial ground ọmọ yẹn lápá ibo ni ní ọrùn. Hmm. kí la wá ń sọ táwọn lè sọ tán ṣùgbọ́n ọlọ́run tó bá wa bẹ̀rẹ̀ pé ká rí ìdájọ́ lórí ẹ̀ torí ìdájọ́ ẹ̀ kò lè kán èmi kò lè kán ẹ̀yin ṣùgbọ́n a fi wọ́n ní ohun gbogbo làrí kọ́gbọ́n a fi ń kọ́gbọ́n ni torí kí àṣìṣe náà kó má bàa padà ṣẹlẹ̀ sí ìdílé wa àbí tó bá fẹ́ ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú ká mọ orí ibi tó ta ipa ta lè gbé kí irú àṣìṣe yẹn kó má ṣẹlẹ̀ ìyá Mohbad ló gbàbọ̀dẹ̀ fún Mohbad torí ọ̀rọ̀ tí tó tiẹ̀ sọ jáde lẹ́nu pé bàbá Mohbad wọ́n ní kóun mú aṣọ wá kó fi ṣe ìràpadà fún ọmọ yẹn ó lóun lọ mú aṣọ fẹ́ẹ̀kì kò sí bọ́ ọba bí gbogbo àgbáyé parapọ̀ mọ́ ṣoore fún ìyá Mohbad ó máa ráre kú ni o. Hmm. ní tèmi ni o opinion mi nìyẹn èmi ò ṣépè fún kò dìgbà tá a ṣépè tó rò wọ́n ṣe nǹkan ìpè sílẹ̀ wọ́n ní kó mú aṣọ wá kó fi ṣe ìràpadà fún ọmọ yẹn kí má pa ọmọ yẹn ó dẹ̀ mọ̀ pé ọmọ yẹn ó fẹ́ ọmọ yẹn fẹ́ ṣe é ó fẹ́ ọmọ yẹn fẹ́ sọ ẹ́ dẹni ògo olóòlò mú aṣọ fẹ́ẹ̀kì kò fún bàbá ẹ̀ <sighs> ẹ̀rí kórí obìnrin yẹn ti dàrú kò ẹ bá fi gbogbo ilé ayé bẹ́ẹ̀ ṣé ìgbà yẹn wọ́n ní wọ́n ṣe oògùn fún ìṣẹ̀dá ẹ̀ ló gbàbọ̀dẹ̀ torí iṣẹ́ ọwọ́ ẹ̀ lóògùn ṣe ràn oògùn hmm. ṣe ràn bàbá Mohbad. Hmm. no ṣé wọ́n ṣe oògùn sí bàbá Mohbad yẹn wọ́n ṣàṣùgbọ́n ṣe ń ṣe sí ìyá Mohbad náà lọ́n ṣe sí bàbá Mohbad oògùn ṣe fún bàbá Mohbad torí pé ìṣẹ̀dá ìgbàbọ̀dé ìṣẹ̀dá ìyá Mohbad gbàbọ̀dé lórí ìwà ọwọ́ ẹ̀ olúwa lòun á fi ìṣe wa àti ìwà wa dá wa lẹ́jọ́ ìdájọ́ tiẹ̀ ló ń gbà láìkú yìí o olúwa kó jọ nínú àánú ẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tá a ṣẹ̀ tá a fi dẹni ìkọ̀sílẹ̀ níwájú ọlọ́run kó olúwa kó jọ nínú àánú ẹ̀ kó má jẹ́ ká ṣẹ̀. àmín o àmín àmín àmín ẹ ṣe olóòtú ẹ máa bẹ́ẹ̀ tó lọ kó ló wà kọ́ wa mọ̀ ṣe. ẹ ṣeun sá ẹ ṣeun sá káàbọ̀ sá. ẹbí tààrà tójú lùmọ̀ ó tún síyà o. ẹ wá gbé tó kan ọ̀rọ̀ tó tó fa kíkì o. kí gbogbo apátápátá pé fún ètò ìtọ́jú ọ̀tọ̀ ní bí Alhaji Kory ṣe máa ń sọ pé tó máa ń sọ pé àwọn kọ́lá tó máa ń sọ pé àwọn tó yẹ pé tó máa ń pè sórí ètò pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye pé àwọn aláni best kọ́lá sí jù pẹ̀lú ohun tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́ tòní òun kálukú mú òpinà tiẹ̀ jáde pẹ̀lú sùúrù láì mú jà wá pẹ̀lú àgbọ́yé àwa dúpẹ́ lọ gbogbo àìpé ẹ ṣé o gbogbo ẹni tí ẹ bá dá sétò ní alákọ̀ọ́kọ́ àti ti ẹlẹ́ẹ̀kejì yìí ẹ̀yin tí ẹ pè wọlé 0244 ẹ̀yin tí ẹ ráyè pò wọlé ẹ̀yin tí ẹ ń gbọ́ wa àtẹ̀yin tí ẹ ń wò wá yín silent listener pátápátá la ké ẹ ṣé o láti bẹ̀rẹ̀ lórúkọ aláṣẹ àtúndà iléeṣẹ́ QH broadcasting and QH radio Alhaji Quadri Hamzat tí wọ́n bẹ̀rẹ̀ ètò àti orúkọ tèmi náà Bímbọ́ Ọlágbájú là ń kí gbogbo wa pé ẹ òun rayọ̀ lásùn lágbọ̀rọ̀ náà bá òkè àrùn tó dúró dé ojú kú sọ àwọn onídìbòjì a ò ní làlàkàlà a ní mọ ọmọ lágbọ̀rọ̀ náà bá òkè a ní mọ ọmọ láṣẹ Ọlọ́run ó dàárọ̀ orúkọ tèmi náà ní bí ìbọn lágbájú eré o eré kàbìtì. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ ilé iṣẹ́ kan ń bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyínwá sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́kùn oríṣiríṣi láyé fẹ́ máa gbọ́ o. orin agbódùnmù tó yẹ ti ń gbèsè. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣe. <laughs> QH TV, Accra and beyond.